والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته قال الله سبحانه وتعالى في الآية الحادية والسبعين من سورة المؤمنين من سورة المؤمنون أعوذ بالله من الشيطان الرجيم أم تسألهم خرجا فخراج ربك خير وهو خير الرازقين وإنك لتدعوهم إلى صراط مستقيم وإن الذين لا يؤمنون بالآخرة عن الصراط لناكبون لأن بعد الله سبحانه وتعالى في وقت لا يقوى مما أيضاك وما أصدق أتي أتي جوا تتبعنا أيضاك tí wọ́n ti ń sọ pé àwọn onígbàgbọ́. Allah subhanahu wa ta'ala wọn sọ fún ànábì sallallahu alaihi wa sallam pé àǹtẹ̀ ẹ̀lù ọ̀gá. Tí wà ànábì sallallahu alaihi wa sallam tó wọ́n béèrè owó yàtọ̀ lọ́wọ́ yẹn. Sábà wá sọ pé nítorí owó yàtọ̀ ń béèrè lọ́wọ́ wọn yìí ni ọ̀n fẹ́ gbàgbọ́. Sọ̀kọ̀rọ̀ ọ̀jọ̀ ń bì kẹ́kọ̀ọ́ yìí. Ṣé nítorí tó ń béèrè owó yàtọ̀ ó jókòó sínú ọ̀tá wọn ẹ̀sùn tó bá jẹ́ pé nítorí owó ọ̀yà kẹta náà fi dé ìlọ wọn níbi àtọ̀ tó bóyá ń gbà tó máa lówó ọ̀yà wọn bá tó fáwọn wà gbàgbà òdodo ti fojú hàn ní ẹ̀yin náà sì rí gbogbo ẹni tẹ́lẹ̀ ní ìlànà gbogbo ọgbọ́n tẹ́lẹ̀ gbogbo ọgbọ́n oníyí lẹ́ni tẹ́lẹ̀ dá láti pe nǹkan tí wọ́n pè lọ síbi yìí jọ ẹ̀yin náà rí pé kò sí nǹkan kan tẹ́lẹ̀ ní ìlànà àyàfi kẹ sọ pàtàkì ìbílẹ̀ kẹ gbà lódodo. àmì nígbà tí wọ́n ní pé òdodo yìí tẹ̀ àwọn náà mọ̀ ẹ́ lódodo àmọ́ okùnfọ́ gbà wọn wà bẹ́ẹ̀ gbà. ọlọ́run sáré lọ dáa láwọn jà lórí ìṣòwò àti ìlànà ìbéèrè kí. ṣé nítorí pípẹ́ tó ń pè wọn lọ sí ìdòdò yìí àwọn ìfisí oríṣiríṣi tí máa ń tẹ́lẹ̀nu pé owó ọ̀yà kan ni wọ́n máa sọ fún àlẹ́ wípé wọ́n máa àyè tẹ́lẹ̀ lórí ìgbàgbọ́ tó wọ́n gbà yìí. olúwa ni amúta sábà ní ọ̀gá ọ̀pọ̀lọpọ̀ ọdún náà ti gbàgbọ́ yìí ẹ̀sẹ̀ tí ń bẹ lọ́dọ̀ olúwa rẹ wọn ló lóore wọn mú ọkàn ìwé wọn ti tì olúwa rẹ náà sì ni ẹni tó da òun lẹni tí ń máa rọni lọ́rọ̀ ẹlẹ́ni tó da jù wọ́n sọ wọ́n bí àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam àbí pé nítorí pé ẹ̀bá ń gbé lówó ọ̀yà lọ́wọ́ wọn ni ìní àbà sọ wípé nítorí títa wọn tí wọ́n fẹ́ ta wọn láti sanwó ọ̀yà pípẹ́ tí wọ́n lọ sí gbèdégbè yìí nínú òfin gbọdọdọ ni. tí àdébí sallallahu alaihi wasallam ẹni tó jẹ wípé kò lè dín kankan lọ́dọ̀ ẹnì kankan ẹni tó jẹ wípé kò lè dín kankan tó lè wà lọ́wọ́ yẹn tí ó jẹ àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam lójú. Ànábì yìí, ànábì ò béèrè nǹkan lọ́wọ́ wọn lórí pípẹ́ kéńké wọn tí ìbá ti ń pé àìgbàgbọ́ tó so lójú nínú ọkàn wọn. Nítorí pé nǹkan tó wà lọ́dọ̀ ọ̀gbọ́, ó bá ànábì sallallahu alaihi wasallam nínú láfẹ́kà nínú àwọn àjẹ́wò oríṣiríṣi, eléyìí tí àwọn ọ̀gbọ́n ti bá lọ́dọ̀ ọ̀gbọ́n àti àwọn àdàtì oríṣiríṣi tí ọgbọ́n ti fi fún nígbà tó wà ní ayé bẹ́ẹ̀ irú àyà yìí náà ni ọgbọ́n sánú làálọ́ sọ nínú àyà gbogbo nínú nínú sùúrọ́tù nínú sùúrọ́tù sábà olúwa ní kánà tó wà lọ́nà lọ́dọ̀ kó náà ta ájúkùn mi ájèrè fọwọ́ alákùn in ájèrè yà ìlà قل ماذا أنتم من أجل فهو لكم إن أجري إلا على الله وهو على كل شيء شديد إن ديني إن كان ìbéèrè owó ọ̀yà kankan lọ́wọ́ yìí ọmọ ọ̀sán wà dáadáa yóò tẹ̀mí lẹ́sẹ̀ lórí pípẹ́ tí wọ́n kọ́ ilẹ̀ sí yìí ọmọ ọ̀sán wà dáadáa olùjẹ́rìí lórí gbogbo nǹkan sọ nínú àyà mi olúwa owó ọ̀yà kankan lọ́wọ́ lórí pípẹ́ tí wọ́n kọ́ yìí èmi ò sì sí nínú àwọn ẹni tí wọ́n pera wọn ní tí wọ́n jẹ́ ànábì sọ̀rọ̀ wá àyùkọ́lá wọn èyí tẹni tí wọ́n pera wọn ní tí wọ́n jẹ́ ọlọ́run bá ní wọ̀tá alálẹ́ fi tẹ́ náà ànábì ò sì ní sọ kankan fún wa ní nẹ́ẹ̀sì yìí àyàfi nǹkan tó lówá bá ní kó sọ fún wa eléyìí tó lówá náà sì ti jẹ́ ìdí olúwa ni wà bá yẹn fún wa ní ìlú wa ìlú nǹkan tí wọ́n ń sọ̀kalẹ̀ fún látọ̀dọ̀ ọ̀pọ̀ ní ànábì máa sọ ànábì ò ní fífẹ́ inú rẹ̀ sọ kẹ́kẹ́ pé mo rò báyìí máa sọ báyìí ànábì tó lọ́wọ́ ẹ̀kọ́ náà lẹ́sẹ̀ bẹ́ẹ̀. ànábì ni wà máa ẹnẹ nínú ẹnu kẹta lébi ọlọ́run ní káyọ̀ kan sọ fún wa pé èmi ò nínú àwọn ẹni tí wọ́n pera wọn tí wọ́n jẹ ẹ̀yìn ẹ̀wọ̀ nídìí àwọn ìbọn lọ fáwọn bẹ́ẹ̀dì olórí wọn ní mẹ́rin ní wàá tó fojú gbogbo wọn máa bóyá bó ní bá wọn lọ́rọ̀ ìjẹ́ mẹ́rin ọ̀daràn bó ló àwọn sọ fún ọ pé òun ń bá olúwa sọ̀rọ̀ ànábì tó lúwa ti jẹ́ náà tí olúwa tó fún ní Al-Qur'an ànábì sọ pé ọmọ ìlú wàlẹ̀ fún ọdún ẹni òsì nínú àwọn ẹni máa pẹ̀lú àwọn ikú ọ̀jẹ̀ ànábì ni àwọn òbéèrè kankan lórí pípẹ́ tí wọ́n pè wà lọ́sídẹ́ẹ̀tì yìí ànábì òsì kò sí nǹkan kan dáná mi bí ìbá ṣe ní pé bí ọ̀gbọ́n sáré mọ̀ dáadáa ẹbí wọ̀nyí rẹ̀. lọ́kọ́dé já ọkùnrin ọ̀tún mi ní ìdókòwò àdídùn àdéhùn àdídùn àdídùn àdéhùn bí mo fi yín ọ̀rọ̀ kúrò wá. àdébí tó lọ́wọ́ ta gbogbo láti jẹ́ ọjọ́ gbogbo kálukú mẹ́nà kéde ìdúró rẹ̀ àwọn kẹ́sìnà yóò pé bóòlù ọba ti dá tó kéde náà gba ìsìlámù kí gbogbo àlùmọ̀ fún àjọjẹ wípé wọ́n jẹ sórí rẹ̀. tí ẹ bá jẹ pàtó ní sọ̀rọ̀ wáyé tẹ́lá olùgbìyànjú lọ́pọ̀lọpọ̀ lórí àti sórí rẹ̀ wáyé. gbogbo àtẹ́bì ló ní ètò ìjẹ̀ tí ẹ pé tó bá tẹ fún àdúrà rẹ̀ báyìí àdúrà pé àdúrà tó fẹ́ kí ọmọ òbí sáláì máa gbà rẹ̀. gẹ́gẹ́ bá tẹ́bì lórí bó ti fún àwọn ìyàlẹ̀ rẹ̀ lẹ́yìn tó ti pè wọ́n fún náà النبي نوح وقال نوح ربي لا تذر على الأرض من الكافرين ديارا والله ما تبين لك الكفر من جاي تقول له في ذلك قلوتي من أجل إنك إن تذرهم يضل عبادك توبات مالك هو قد ثم يعود إلى لون الأولين ولا يلد إلا بادرا كفارا gbogbo ọmọ tó wá ní bí náà àwọn náà wọ́n tún máa jẹ́ alágbẹ̀wò ìwé ní kẹfìrí gbogbo wọn máa yà lórí rẹ̀. àníbi ni wọ́n fún wọn ní pé báwọn. Allah ti Allah ti pa gbogbo wọn pẹ̀lú kùfáì omi lókè omi nísàlẹ̀ gbogbo wọn pa. Ànábì Musa Ànábì Musa náà lẹ́yìn tó pe Fìràwọ̀ títí tí Ànábì Musa padà fún ìpè. Rabbana innaka àdéhùn Fìràwọ̀ náà wọlé àmì nínú ẹ̀dẹ̀dẹ̀ wọn wá rẹ̀ sí àyà wọ́n lọ. Wọ́n lọ fún Fìràwọ̀ àtàwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ àwọn ẹlẹ́wà rẹ̀ wọ́n lọ fún wọn ní nǹkan ọ̀sán lórí ìdí àti owó lórí ìdí nílẹ̀ ayé. ربنا اطلق على أفواههم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم àmì musa ti kò ní wọn ládùúgbò àmì tí olúwa náà fún àjọyọ̀ musa ní àmì mẹ́sàn-án lẹ́yìn eléyìí tí àjọyọ̀ musa kọ́kọ́ tọwọ́ bọ̀ àti inú rẹ̀ nígbà àjọyọ̀ musa tọwọ́ bá bí ààrẹ tó yọ jáde ó mọ́lẹ̀ ní gidi àjọyọ̀ musa tó kọ̀ bá sílẹ̀ ó dédè nítorí kò sọ bí wọ́n fi lẹ́nu. àjọyọ̀ olúwa ní bàrúkẹ́ náà àlẹ́ yìí fún báyìí wọ́n jẹ́rọ̀ ọ̀gbọ̀n fún bẹ̀rẹ̀ iná ẹ̀jẹ̀ oríṣiríṣi àti ẹ̀yìn ọ̀pọ̀lọ́ lóríṣiríṣi tí ọ̀pọ̀lọ́ fún gbogbo nìkan oríṣiríṣi àwọn àmì yìí àwọn àmì ìdánilágbára tó ti ń wé kò sẹ́ni tó lè dé kò sẹ́ni tó lè mú rẹ̀ wá àyàfi ní tó wá bá ránṣẹ́ táwọn náà sì rí bẹ́ẹ̀ gbogbo wọn gbà wọn gbà bọ́ àlẹ́kùn sábà sí ìwé wọn fàlàyé sí mu hàtà yọrọ ọ̀gá wọ́n mọ̀ gbẹ́dẹ̀ bẹ́ẹ̀ lọ́nà ti tẹ̀lé fìràwù kò gbàgbọ́ àyàfìgbà tí mọ̀lẹ́kà tó fẹ́ gbẹ̀mí rẹ̀ nígbà tó tó tó tẹ̀lé nínú omi. ó wá ní amọ̀tò ànáwó lára ilẹ̀ lẹ́bi ámàlẹ́ sí ìwà lọ́sọ̀ọ́ nínú ẹni tí o mo ti gba nǹkan dáhùn àǹfààní ìtọ́ ìlú gbà mo ti gbàgbọ́ pé kò sí nǹkan tó tọ́ láti dọ́lẹ̀ sí nílùú àyàfi tí àwọn àyàfi olúwa táwọn àǹfààní ìtọ́ ìlú gbàgbọ́ nínú nígbà tí wọ́n dé bẹ́ẹ̀. Náà lànà bí sọ̀rọ̀ báyà sílẹ̀ ní sọ fún wa nínú ya pé iná lọ́wọ́ àyà ọ̀gbà ní sáwọ́ bàtà àhádìkú náà lànà bí bọ́ọ̀lù bẹ̀. Allah subhanahu wa ta'ala yóò máa gba kúkú bẹ nìkan lópin ìgbà tí kò bá Islam láti jẹ́ mẹ̀lẹ́kà dá padà fún pé áàdì áàdì ọ̀pọ̀dà afẹ́ ìtọ́kọ́ mi fún tẹ́lẹ̀ lọ sí i ìfi ìgbà ìwà làárọ̀ wọ́n tó ti jà ọ̀daràn títẹ́ títẹ́ tó yẹ kó balẹ̀ jẹ́ lórí ìdí. báyìí ni àwọn ànábì lórí ìdí ni wọ́n máa ń bẹ ọgbọ́n lórí àwọn èèyàn wọn tó yẹ pé yóò padà fa ìparun fáwọn èèyàn wọn àmọ́ ànábì sọ̀rọ̀ wọ́n àìsàn náà látàrí ẹ̀bẹ̀ àdúrà yìí ànábì sọ ọdún wípé àwọn ti tọrọ ìfẹ́ fún àwọn èèyàn lọ́jọ́ gbọdọ̀ pé àbẹ iná ìnáná ń sọmọ wọn ẹgbẹ́ náà àwọn wọn ṣe ìjàpá àbí ìlú ọpẹ ní gbangba tó wọn fi kí ọmọ wà àwọn rẹ kálukú àwọn ọmọ lọ sábà máa jẹ mí ẹ bá wà kẹ ọwọ́ sọgbọn tẹlẹ ìdájọ́ ọmọ ẹnẹ kó mọ lọ náà ọmọ àìjẹ náà kó mọ lọ àìjẹ náà ìyá ipò wọn ní òru súnmọ́ wa ní déédéé míìlì ẹyọkan di máìlì ẹyọkan tó kù bá súnmọ́ wa ní máìlì ẹyọkan ẹmọ dáadáa gbólóhà tí wàá tàn parí àwọn ìtọ́jú pé míìlì dídé kọfà dúró wípé òru wà ní ìlú ọ̀rẹ́ ẹ̀ mọ̀ pé ọjọ́ tó إلا بجبع نفس الله بجبع نفسه أنا لها أنا لها تميني ببيته وهذه الشفاعة الكبرى إليه ìtìkẹ̀tún gajù ẹni bá lẹ́nu sọ̀rọ̀ àìsàn náà àwọn yóò ti kẹ́yìn. Ànábì sọ̀rọ̀ wá àìsàn náà kèé tẹni tí ń fojú sí ìdájí bẹ lọ́gbà Tí èbá ti kí ọ̀rọ̀ kánú rẹ̀ láàlá kó fi mọ ó dé kí oníkálukú náà kó gbà kó sì jẹ́ wípé gbogbo àdúgbò rẹ̀ wọ́n jẹ́ ike àjẹmọ́ ní wọ́wọ́ lára rẹ̀ náà ìgbà mẹ́sàn-án tó náà ló ti gbàdúrà kí ó dé fún àwọn àdúgbò àwọn ní pọ̀ jù nínú àjẹmọ́ bẹ́ẹ̀ náà yẹ sí àrẹ́bìnrin náà àtàlùkù náà ọgbọ̀n nílẹ̀ yóò mọ̀ fẹ́yà àtàlùkù náà àfihàn náà ọgbọ̀n nílẹ̀ yóò mọ̀ yóò jẹ́ ní àkọ́kọ́ lórí àwọn àdúgbò náà sọ̀rọ̀ pé lórí kòkó wà jẹ́ náà. Ànábì yìí, ànábì tí ò fojú sí kankan sí fẹ́ lọ́wọ́ àwọn èèyàn ni. Kìí sẹ́ni tí ìmọ̀ sọ, àbábà sọ wípé nítorí owó ọ̀yà kan táwọn ọmọlẹ́yìn rẹ̀ ń san, iná mú àwọn ìlú tí ò sí ìdí mùsùlùmí. Ló mú ọdún bẹ́ẹ̀ di mùsùlùmí pé tábà kú kébẹ̀ owó ọwọ́ náà ni wọ́n gbà. Ànábì èdè báyìí. Allah subhanahu wa ta'ala tó sọ nínú àyà mi pé, ó ní ọlọ́run fún wa rò nípa àwọn èèyàn kan olúwa ní nínú ọ bíi àgbẹ̀ wọ́n bọ̀ ìpínlẹ̀ fún mẹ́tẹ̀lẹ̀ sọ̀hánà ìpàdé ìjà àhàlì mùsùlùmí àwọn èèyàn kan tí ọlọ́ sọ̀hánà wà dáadáa kí wọ́n náà wọ̀ ẹ̀rẹ́jẹ́ sí àwọn olùmọ̀tẹ̀ sí tó sọ pé mẹ́ta ni wọ́n ìgbà tí wọ́n wọ́n sá ìgbàgbọ́ قل وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا لا يسألكم أجرا وهم مهتدون àti dúpẹ́ dúpẹ́ mo gbà àwọn ẹ̀rọ ìdòdì lọ kò sálẹ̀ tí kankan tí wọ́n bèèrè ìwọ ìyàkan lọ́wọ́ yẹn gbé oyè mọ́wọ́ gàwa àwọn olúwawa ní wàjá àkọ́kọ́ ní nàìjíríà ti wọ́n lò mẹ́ta arákùnrin kan wá láti ìsàlẹ̀ láti ẹ̀yìn ìlú ẹ̀yìn òbí rẹ̀ lẹ́yìn tí ń yára tí ń sọ pé yàtọ̀ ìtẹ́bí ọ̀rọ̀ tẹ̀lé ẹ̀yìn èèyàn mi ẹ̀ tẹ̀lé àwọn èèyàn tẹ́sí ọ̀gbọ́n rẹ̀ yìí ìtẹ́bí pẹ̀lú bẹ́ẹ̀ náà kọ ẹni tó mọ̀nà ni wọn àwọn àdéhùn yóò fún títí kankan tó wà lọ́wọ́ yẹn ní nǹkan tó wà lọ́wọ́ lọ́wọ́ mọ́ gbogbo wọn. bó láti sọ fún àdéhùn sọ̀rọ̀ máa ti ná gbogbo títí kankan tó wà lọ́wọ́ àwọn yẹn ẹni tó ṣe ń pé olúwa ó ló mọ̀lẹ́ kà sí nínú ìbọn wa rọ̀ látọ̀rọ̀ ìyàwó ìyálà wa àìsàn ọ̀bí ọ̀bọ̀ àná nínú nǹkan tí àlẹ́bí sọ fún àìsàn lẹ́yìn ọ̀rẹ́ yìí wípé mọ̀lẹ́kà tó wá bá wọn kí wọ́n ń sọ fáwọn wípé Allah subhanahu wa ta'ala ó ní wọn lẹ́gbàgbà láàrin tí wọ́n jẹ́ ànábì ànábì tí ó jẹ ọba àti tí wọ́n jẹ́ ànábì tí ó jẹ tálákà ànábì láwọn wá wo ìwé ìwé ìwà sọ fún ọgbẹ́ tẹ́ríba fún olúwa rẹ̀ ànábì láwọn wá wọn táwọn jẹ́ ànábì tí ó jẹ tálákà ànábì tí ó jẹ ànábì tálákà ẹni tó ṣe wípé ó rọrùn fún wọn láti jẹ́ wípé wọ́n jẹ ọba ọba ńlá lórí ìgbésí àjọyọ̀ tí ọ̀pọ̀ sùpánù wọ̀ tààrà fún mọ̀lẹ́kà kàkà ìdúró mọ̀lẹ́kà lórí rẹ̀. àmọ́ nàbí ìjẹta wípé káwọn jẹ́ àjọyọ̀ tàníkà. irúgbẹ́ táwọn ìgbàgbọ́ làǹkà lọ jẹ́ ọba ńlá kan èyí ẹ̀já wo àwọn ọba ilẹ̀ yìí náà. ṣé wọ́n dùn lọ́mọ bá? wọn ò dùn lọ́mọ bá. kó wá jẹ wípé ẹni tí ó kọ wa lẹ́sìn wa ẹni tí ó kọ wa bá ṣe torí rẹ̀ láyé àti láìpẹ́ kó wá jọ wípé ẹni tá à lè lọ bá ní. àwọn ọmọ sábà ní wọn lọ àní wọn máa ń dúkòó tí àti sọ̀rọ̀ máa ṣe ná wọ́n sì jí fẹ́ẹ́ bí àti lọ wà pẹ̀lú rẹ̀. kó wá jọ wípé ẹni tó yàn lọ súnmọ́ ni ẹni tó jẹ́ wípé nǹkan tí mẹ lọ́dọ̀ rẹ̀ gan ló máa dẹ́rù bàyà òní jẹ́ kí ẹ̀rọ súnmọ́ ẹ̀wọ̀n pé yóò jẹ nǹkan yóò lè láti lè jẹ́ wípé yóò kọ́ wa ní nǹkan olúwa fẹ́ kó kọ́ wa. ànábì yìí wọ́n tẹ̀sà láti jẹ wípé wọ́n jẹ tálákà tí wọ́n sì jẹ ànábì pẹ̀lú tí wọ́n jẹ ànábì àwọn. ó lọ́nu bá lẹ́nu sọ̀rọ̀ ẹ̀fẹ́ náà láti tẹ̀sà káwọn jẹ owó kí wọ́n sì jẹ ọ̀kan nínú àwọn ọba ńlá gẹ́gẹ́ bí ọgbọ́n ti di fún ànábì sílẹ̀ náà pẹ̀ látàrí ẹ̀bẹ̀ lánàbí sílẹ̀ náà bí àmọ́ rọ́bì ìṣèjọba àtọ́kùn tó jẹ́ pé ìlú òní pọ́tẹ́nì kankan lẹ́yìn ìrìn àná sùn wá sí i lẹ́yìn èmi gẹ́gẹ́ bá lẹ́yìn ìlú ìṣẹ̀lẹ̀ náà ló fi gbà wọ́ ànábì yìí ọba ni olúwa ti mọ̀lẹ́kà wa wá gbàdọ̀ sọ̀rọ̀ náà pé ṣé kí ọmọ ọ̀sẹ̀ ọ ní ànábì tálíkà ni àbájáde tí ó jẹ́ olú ànábì tẹ́tà kí wọ́n jẹ́ ànábì tí ó jẹ́ tálíkà tẹ́lu ẹni tí olúwa ti fẹ́ bàtà yìí yóò wá wá lẹ́yìn ọ̀rẹ́yìn yóò jẹ́ wípé ìgbàgbé bẹ lọ́wọ́ àwọn èèyàn yóò mọ̀ ọ́n tí ìmọ̀ lọ́jú sí. Ànábì yìí ẹni tó ní ìtẹ́lọ́rùn ni ìtẹ́lọ́rùn fi dé gbogbo. Orúkọ àdébí sọ̀rọ̀ bá wà lọ tẹ́lẹ̀ láti ìgbà tí bàbá wọn sáláìsì. Kò àbàbá wọn lẹ̀ sáláìsì tó tó bí wọn. Ìyá wọn sáláìsì wọ́n bọ́ sọ́dọ̀ bàbá bàbá wọn. Lẹ́yìn ìgbà náà lórí ìtumọ̀ ìtẹ́lẹ̀ bọ́ sọ́dọ̀ àbúrò ẹgbẹ́ bàbá wọn àbúrò lórí ìtumọ̀ ìtẹ́lẹ̀ ní gbogbo gbà yìí wọ́n ti jẹ́ ní tó ní ìtẹ́lọ́rùn lórí èyí ọba ìlọba mẹ́rin tẹ̀lé ọ̀hún tí wọ́n kó ń gbàtí ẹ̀ lọ́wọ́ kí ẹ̀ sọ kìdè lẹ́yìn oníjàmbá wọn ànábì òjàmbá yìí gbogbo ń jọba tó wà ló lọ́dọ̀ àdàkọ̀ sínú kódà tó wọ́n ti kó lọ́wọ́ ẹ̀ báyìí ní wọn gbà. ànábì ò ní yọ gẹ́gẹ́ bó bẹ̀ bí wọ́n ti gbé wá báyìí ní wọn gbà. iná ló fi jẹ́ nǹkan tó sáàdì sí wa nígbà tí a ti ní sọmọ wá sí náà wá bẹ́ẹ̀ ní olúwa ti ní olúwa ti dáadáa ní olúwa ti dé léèyàn tó jẹ kó dáa tí gbogbo tó jẹ pé kódà ọ̀tá kò jẹ nìyẹn kí á ìyẹn dáadáa ni àmì nìkan èyí yẹn ẹgbẹ́ lómi yóò kàn èyí yẹn ó lọ bá ọ̀nà ìyẹn dáadáa ni àmì mi ò fi gbàjẹ́ ànábì sọ wá sílẹ̀ ó máa ń sọ nípa rẹ̀ má jẹ́ gọ́ọ̀dà àlè ìkẹlẹ̀ á bá irọ́ kan lọ́wọ́ rẹ̀ kò parọ́ ní á ká irọ́ máa lẹ́nu ní kótó ìdíkó di ànábì ọlọ ní o ti jẹ́ pé ìtẹ́lọ́rùn tó dé gbogbo ó wà pàdé rẹ̀ tẹ́lẹ̀ yìí tó wá dé ànábì ọlọ yóò wá jẹ́ pé yóò máa dájú sí nǹkan tó wà lọ́wọ́ àwọn olùwà ní àǹtí kọ́ọ̀jà ní fọkàn ọ̀rùn rọ́ọ̀bì kakọ yìí ẹ̀jẹ̀ tí ń bẹ lọ́dọ̀ olúwa rẹ̀ ẹ̀jẹ̀ tí ń bẹ lọ́dọ̀ olúwa rẹ̀ ó lóore ibi tó lóore ó lóore gbogbo nǹkan tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn lọ́wọ́ ó lóore ní gbogbo gẹ́gẹ́ lè lọ tó kí wọ́n rí ayé rẹ̀ náà ni wọ́n ti sọ fún wa wípé ẹni tó gbé ní ayé rẹ̀ tó jẹ́ wípé ó ní owó lọ́wọ́ ó gbé ní ayé gẹ́gẹ́ gbogbo tí ń fẹ́ ìnírí tí wọ́n ń tẹ̀lé ọ̀gá ọ̀sán kan ní ọ̀dà ara ó ní bẹ̀rẹ̀ tó ní fi òun ó ti kó owó bẹ̀ yóò lọ́wọ́ ẹnìkan ní ìdí òun tí wàá jẹ́ òṣùpàgbọ́ ọ̀dọ́lómi ọbẹ̀ ọlọ́bẹ̀ yọ ó ṣe láàmù yìí láàmù tó dáa ó lóore ju ẹni tó lówó lọ́láyé lọ nígbà tó ń sọ̀rọ̀ ẹgbẹ́ náà nínú àdìsí wọn lẹ́yìn tí ó gbádùn tó gbádùn láyé náà àmú wa wọn wà fi kú iná nílé èdè ìjẹ̀lú kan wọn wà yọ wọn wà sọ pé tó gbádùn láyé wọn ò wò jẹ́ ìlú ìgbádùn wọn ò jẹ́ ìgbọ́gbà lórí láyé wọn lọ́dún lówó sí láyé tí tó gbádùn báyà láyé ẹni tí àwa gbẹ̀jù láyé wọn wà tuntun náà jẹ́ náà dídẹ̀jọ́ àyà wọn wà yọ tí ìyá jẹ́ ọdún tí ó yẹ ọ̀jẹ̀ orí ajẹ́ pé ìjọ yẹ ká máa jẹ́ ilé ayé ti àlùkò yá mẹ́rin orúkọ omi ọ̀rọ̀ wà títí láéláé ilé ayé yà á rò bẹ̀ ayé ìdàlùkò yá náà ẹjọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ mọ̀ àbẹ̀kọ́ ìdí náà sì rà láìka ọ̀tárù jẹ́mẹ́tì ti sì rà pọ̀ nìyẹn àbí wò láìka ọ̀tárù jẹ́mẹ́tì pọ̀ nìyẹn nínú ayà mi láìka ọ̀tárù náà gún fi hàn ọ̀yìn títí láíláí gbé ní kéde lè yóò wà mẹ́ kí wàá lóye dáàdì sí ayé kó tàn á jẹ ànábi sọlọ lọrọ àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ẹ̀sán oríṣiríṣi ní ọgbọ́n sánú wà dáadáa ó ti pèlè lẹ́bi ànábi sọlọ lọrọ ìṣẹ̀lẹ̀ tó jẹ́ pé òun ní olówó fún ní àyè tó ga jù sọ pé آت محمدا الوسيلة والفضيلة الوسيلة أي لوجد من الجنة هي الله في كلمة النبي ومحمد صلى الله عليه وسلم بين أن الله سبحانه وتعالى والنبي صلى الله عليه وسلم الحول الحول الموجود ibi ayé olùdáwò ló wà wọn tó lè wípé ànábì ní àwọn kọ́ọ̀bù ní mẹ́mẹ́ ádádi lójú ìsàmà gbèdé àwọn kọ́ọ̀bù tí bẹ́ẹ̀ nọ́mbà rẹ̀ ní àwọn òṣùpá tí bẹ́ẹ̀ ní ojúṣọ́mọ̀. omi rẹ̀ ànábì ni ó dùn ó kọjá oyin oyin omi tí bẹ́ẹ̀ ó dùn ó kọjá oyin ẹni tó bá ti lè mu nínú omi yìí ògbó ò ní gbẹ́mọ́ láéláé ẹni tó bá ti lè nínú omi yìí omi ò ní gbẹ́mọ́ láéláé ògbó ò tún gbẹ́mọ́ títí ìjọ títí láéláé. láti pẹ̀lú àdóríṣiríṣi nínú àwọn ìpèsè tí àwọn kánú wà káàlá ní ìfẹ́fàdé ìfẹ́fẹ́lẹ̀ tí ewu ẹni tó ló wájú wá sí àwọn àdéhùn ńláńlá yìí tó ń dẹkù níwà jẹ́ wípé nǹkan ti bẹ̀ lọ́wọ́ àwọn èèyàn nínú àwọn ẹrù pàǹtí ayé tó yẹ pé ẹni tó tún dán ẹni tó tún dán kò rí nǹkan kan kò láǹfààní kan tó ṣe lẹ́yìn ikú rẹ̀ ó ti di ìdí ó kù pẹ̀lú yẹn lẹ́yìn ikú òbíṣẹ́ tó bá ti lọ ní ayé àmọ́ tí ó gan owó ni ọkọ̀ ni gbogbo ẹ̀ ní ó tẹ̀lé lọ ní sàárè èyí ó tẹ̀lé lọ owó mi ó tẹ̀lé lọ àmọ́ tí ó bá wọnú sàárè iṣẹ́ rẹ̀ nìkan ní ó bá wọnú sàárè tó bá jẹ́ dànù iṣẹ́ iṣẹ́ burúkú ànábi ni ó wà láwòrán èèyàn burúkú èèyàn tí kò fanimọ́ra kò ní kò òun ara rẹ̀ dá oní àmẹ́ni dáadáa wọ iṣẹ́ gbogbo sọ̀láàtì rẹ̀ ìyá mọ̀rọ̀mọ̀tọ́ọ̀lù hajj gbogbo ẹ̀ tó ṣe yóò wà máa yóò wà láwùn rẹ̀ tí ó fani mọ́ra ó dùn wò òórùn ara rẹ̀ dá yóò máa jókòó sí ìjọ gbọdọ̀ àgbẹ̀yàmù nínú sàárì rẹ̀ yóò máa jẹ́ olùbánilẹ́bí ibi ọmọ sọ pé tani wọ ó sọ pé èmi ní ilé ìwé ìlú ìlú èmi ní màá èmi ní tẹ́ dada tó ń gbélé èmi ní ìwọ̀n ìjókòó tí òjijì ọ̀gbìn dẹ̀rù kìí àmọ́. olúwa ni pàkọ́rọ́ ọjọ́ rọ́bì kakọ́ yìí ìdí ń bẹ lọ́dọ̀ olúwa rẹ̀ òun ni olóore o. jama aljanna ọmọ nǹkan kan wà orí kò sí ta lé gbogbo ẹ̀ àfọ́bà sílẹ̀ náà ni olúwa ni máa ń dẹ́kun yẹn ń kọ́ ما عندكم ينفد وما عند الله باق إن كتب لو يوتو أما إن كتب لو الله títí láíláí ló mọ̀ wáyé kò ní tán láíláí títí láíláí gbèrègbèrè ní ọmọ wa. àlìjẹ́nà yìí lọ ẹ̀ka jẹ́ kó jẹ́ àfojúsùn wa lórí pé ní ayé yìí bí afárá kan tí ẹ bá wá ta burú nílé ayé yìí aburú bí mi ti rẹ̀ lálùkẹ́yàmà àlùkẹ́yàmà gbẹ̀ndé jọ́gbẹ̀dẹ̀ àlùkẹ́yàmà ilé ayé ti rẹ̀ gbé títí láéláé aburú bí ẹ bá ti rẹ̀ ayé yóò kó dàmí pé ṣé àjẹ́tẹ̀ lè tó bá yẹ pátú rẹ̀ ti rẹ̀ ayé iná gbèrègbèrè tó bá ti jẹ́ pé dáadáa ló fi ilé ayé rẹ̀ dé pẹ̀lú ìyọ̀ǹda ọmọ àjẹ́tẹ̀ gbèrègbèrè ilé ìwé ká máa ní òun kìí ṣe ìtàlẹ̀ ayé tó ti ń pé ìsìláàmù kò lòdì kí ká máa wá ìtàlẹ̀ ayé àmọ́ báyìí tó wá ìtàlẹ̀ ayé ká máa gbàgbé àlùkìyámà wa nínú wa gbàgbé àlùkìyámà yàtí ti pé irú nǹkan náà tó wá báyà ní ìtàlẹ̀ ayé yìí rọ̀ lù náà pẹ̀lú bóyá tí màá gbá ìwà náà ó lòdì sí ẹ̀rẹ̀ nǹkan tó ń sọ pé ìgbà ìgbà tí kí nígbà tí lówó wọ́n ní ìdílé kan wọ́n ta bẹ́ẹ̀dì wọ́n yẹ nígbà tí ẹgbẹ́ mi ò kó kí àkọ́dà láàyè lọ́jọ́ àyàbá wọn ni ìdílé sáà ní wọn. ó ní kíní kan owó nígbà ní ìgbówó ìgbówó yáyà lówó nígbà lọ́gbà gbogbo ọ̀nà tí yóò tàbí lówó láti fi àwọn èèyàn ní nítumọ̀ ẹ mọ̀jà súnmọ̀. àmọ́ tó bá yẹ kọ́ náà dáadáa láwọn olùdíléyàn kéèyàn kéèyàn lówó lọ pẹ̀lú fún ìtẹ̀ kéèyàn kódà wọn ni tí wọn bá ṣe owó rẹ tó wà lóye láyé ìlú olùjẹ ní kí ni owó rẹ ó fi tiẹ̀ tó dodo kódà òun lẹ́lẹ́kẹ̀ẹ́ta nínú àwọn àrùn yìí kan lẹ́gbàá Muhammad sallallahu alaihi wa sallam. olùwàní àmì ìfọ̀jẹ̀ sọ̀rọ̀ rọ̀bì àkọ́yé ọ̀bùn àkọ́yé ìlú ọ̀dẹ̀fẹ̀ yìí. Allah subhanahu wa lẹ́ni tí fi dájú lọ lẹ́ni tí í máa ń pèsè fún yàn kò sí ẹni tó lè pèsè nǹkan tó dáa fún yàn àyàfi ọmọ bí bá jẹ̀ jẹ́ni tí í máa ń tọrọ lọ́wọ́ àwọn èèyàn náà gbé fún mi fún mi fún mi ọwọ́ àwọn èèyàn máa ń tọrọ gbogbo gbà ìdọ̀tí ní ohun wọn náà mọ̀ fún ọ ìdí òdánù òun lọ́ba tó jẹ́ pé ọ̀dọ́ rẹ̀ láǹtìkì wá wà ọ̀dọ́ rẹ̀ náà ló ti ẹ̀ka jù máa tọrọ rẹ̀ a gbọ́dọ̀ wá láǹtìkì lọ sọ́dọ̀ nǹkan ní sí tó sí. torí pé Allah subhanahu wa ta'ala sọ pé wọ́n ń mi iṣẹ́ ìgbìn ilà ìjẹ́nà ọ̀gá inú wọn máa nà bí inú ilà ló padà ní màálù. Ànábì sallallahu alaihi wa sallam wọ́n sì tún sọ al-qudus nafasa fi أنه لن تموت نفس حتى تكتمل رزقها ملائكة جبريل أمة وموتة ẹ̀mí kò ní kú títí jẹ́ ọmọ ọ̀hánú ọ̀dáàlá tí kò sí àlùkù rẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ní ayé ìjọ dáná ti fi yàn bá pé lè ó kù. Pé five naira lọ́dún tẹ́ yóò nà èèwà ní kù nà èmi kù. Ìgbà tẹ́ yàn bá tó ń na tán báyìí èyí ò tó kú. Ànábi ni tẹ́ bá ti wá mọ̀ báyìí. Pé kálukú ò ní kú àyàfi gbàdájú ti rẹ̀ bá pèsè ẹlẹ́mi ní fàtàkù mọ̀ nítorí náà fáyà ọ̀mọ̀ wà á jẹ́ ìlú kọ́lá ẹ̀mọ̀ wárí kìkì gba ọ̀nà tó dáa. tí èèyàn bá mú ilé yóò jẹ́ wípé èèyàn ó máa ṣe sábàbí tó lè múyàn ní áfíríkì àmọ́ èèyàn ó máa ṣe àwọn sábàbí tó lè wípé sábàbí tó dáa ni èyí tí àwọn sábàbí aburú tó lè wọn sọ pé àwọn ọ̀sẹ̀ nǹkan ilé ò nínú àmọ̀ràn nù.

lórí àti ilé jẹ́ pé ó ṣe tí ó bá gbọ́dọ̀ bá pé ní àyè tí àwọn ọ̀dùnkọ̀ kan nínú náà ó sì mọ̀ òkú dáadáa lọ́nà òde kan. Ibi òun lówó náà. Àmọ́ ẹ̀sẹ̀ ló fi máa dá àrọ́mù bí i owó iná yóò máa dá. Bí bá ní ìdílé òbí mu ẹ̀sẹ̀ yìí bí ní ọ̀gbọ́n gbé kálukú náà lẹ́yìn àdéhùn ẹ̀sẹ̀ lọ́dún kúlù mu yàtọ̀ lóyún ọkùnrin kọ̀lá. Yàtọ̀ lóyún ọkùnrin kọ̀lá. Àdébìyẹ àwọn èèyàn pé ọwọ́ ìkánà wọ̀dà alákòókìmọ̀ àwọn ọmọ náà ó sì mọ àwọn àìjẹ́nà. Bàbá lọ kí wọ́n náà wọ́n dára wọn láwọn òṣìṣẹ́ kí náà ṣe. Àlọ́bí ni kí ẹ̀rọ ní ìgbà tó ń lò fòyà sáró ìmọ̀ olùgbàlà ẹ máa ń ṣiṣẹ́ o. Ó ní wọn. Wọ́n kọ pé àmọ́ ó máa rọrùn láti lè lọ sí àwọn ẹgbẹ́ tí ó lè rà ìyẹn ó ti kọ́ mẹ́yìn tó pé jahanna ní tó burú nínú náà iye wọ̀ àmọ́ ó sílẹ̀ yóò lè wọ ẹsẹ̀ àwọn iṣẹ́ tí ó fi wọ̀ mí yóò àmọ́ rí pé ọ̀rọ̀ ó ti dàpà sí lọ́rọ̀ ọ̀pọ̀ kò sì wọ́n pé alágbàtà bá ti dàgbà sí ìdàgbà máa ń nà máa ń yí láwọn àwọn kẹfẹ́ yóò mọ̀ wọ́n bá yẹ kó olúwo olùwàjú kó má lọ wò ó pé à ń fa wọn à ń fa wọn lẹ à ń jẹ wọn nítorí dáadáa lára wọn olùwàjú kí nà máa lórí ìdáhùn yẹn dáàbò nípa à ń jẹ wọn à ń fi wọn lẹ nítorí kí wọn lè ba àtàlẹ fún ẹsẹ ẹsẹ tó yẹ pé yóò ti dé dé ibi tí àwọn ọdún kọ̀ọ̀kan ní kálukú wa nínú iná so ìgbà tí yẹn bá ń sọ̀rọ̀ áàzìkì àwọn sùtánù wà láàlá nìkan ló lè fún yẹn láàzìkì ọ̀dọ́ rẹ̀ nìkan ló yẹ kí àwọn sábàbí tó sì jẹ́ wípé àwọn sábàbí tó dání ló yẹ kí èèyàn lọ sọ lọ́nà pé èèyàn wá alùpùpù nínú gbogbo owó ayé náà bá tó fẹ́ sí àpò lọ́bì kankan. olúwa ni ẹnu kọ́ọ̀dù jẹ́ ọ̀rọ̀dù ọ̀pẹ̀ ìwàkọ́yé ọmọ ọ̀kọ́ ìlú ọ̀dù sí. lẹ́yìn ìgbà tá a ti wá mọ̀ pé àdébọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ẹni tí kò tọrọ látàrí kékeré wọn lórí ilé ẹ̀jẹ̀ àmọ́ọ̀nù. àwọn ọmọ orí àwọn olùmọ̀ wọ́n rọ̀ bẹ́ẹ̀ lọ bí i àlùfẹ́ tẹ́lẹ̀ ní àyè àyọ̀dà máa ń wọ́rọ̀ tẹ́lẹ̀ lọ bí i. àwọn olùmọ̀ kọ́ àwọn ni wọ́n lórí àwọn ànábì ànábì ní ìnàmì ìnàmì ànábì wọ́n rọ̀ dìínà ọ̀nà àdìrẹ́mọ̀ owó gómìnà àwọn olùdíbà kàfẹ́ nìkan láti dẹ̀rù tàbí wọ́n mọ̀ sáwọn olùmọ̀ ni wọn jẹ ogún àwọn ànábì yìí ànábì tó wípé kò fi iṣẹ́ tó ń wá súnra kò fi gba ìgbẹ́gbẹ́ lọ́wọ́ sọ́wọ́ àwọn èèyàn táwa tá a wá jẹ pé ìgbẹ́gbẹ́ náà ní ìpínlẹ̀ táǹkọ́ táǹkọ́ àwọn táǹkọ́ àwa náà ń kọ́ láti àwọn èèyàn táwa ní lọ sí nǹkan yìí ní nǹkan kò yẹ ká nǹkan rárá o nítorí ìmọ̀ wọ́n ikọ́ nítorí àjẹlé ìgbàlẹ̀ ayé ẹ̀kọ́ nínú ìfọ̀nà tí ń kọ́ ẹ̀kọ́ ẹ̀sìlá àwọn táwọn kọ́ àgbọ̀dọ̀ kọ́ nítorí ilé ayé nígbà tá a bá jẹ́ kọ́kọ́ kọ́ nítorí ilé ayé àníyàn burúkú léèyàn ti jẹ́ kọ́kọ́ fi ní láti lọ kọ́ ìnà lọ́sùpánù ọ̀gá alákọ̀ọ́kọ́ fi dá lẹ́nu wípé nínú kátàlá ìgbàsọ́lọ̀ sọ ní àti ìgbàgbé ẹnikẹ́ni tó bá kọ́ ìmọ̀ ìmọ̀ tó ti gbà máa kọ́ lù rẹ̀ níwájú àyàfi nítorí àti wá nǹkan ẹ̀yà ayé kò ní gbóòrùn àjẹ náà wọ́n lọ pé èèyàn ní gbóòrùn gan kì í ṣe pé èèyàn wà mẹ́rọ kò ní gbóòrùn rẹ̀ kò fẹ́ ẹ̀yìn rí sókè kò ní mọ tó wà yóò jìnà sí gáàt nítorí pé ó bá kọ́ ìmọ̀ nítorí àti wá nǹkan ẹ̀yà ayé èèyàn gbọ́dọ̀ wá ìmọ̀ nítorí nǹkan ẹ̀yà ayé nítorí àwọn bá ti wá mọ̀ nítorí nǹkan ẹ̀yà ayé èèyàn mọ̀ nígbà tí ológo fi àwọn àwọn olówó àwọn ń sọ̀rọ̀ rìbá wọ́n sọ̀rọ̀ rìbá lórí bíríkì àwọn ẹgbẹ́ burúkú tí wọ́n ti tí wọ́n ti jẹ́wọ́ rìbá bí wọ́n ti ń yàn àwọn èèyàn jẹ táwọn fi wá nǹkan jẹ ayé wọ́n ti fọwọ́ láti báwọn èèyàn lórí yóò yí wọn yóò dúró síbẹ̀ òbí lè sọ kò sí lè mọ̀ fún wọn nítorí nǹkan jẹ ayé wíwá lọ́wọ́ wọn. àmọ́ tẹ́yìn bá jẹ́ wípé àdúgbò sọ̀rọ̀ bá wà ọ̀tọ́rọ̀ kẹ́ni kankan kú lọ́wọ́ kankan àlọ́ jẹ́ kan àmẹ́lì tó wáyé tó lọ́wọ́ kò wá nǹkan lọ́wọ́ ẹni wọ̀nyí ilé ní gbogbo ayé àti ọmọ sọ̀rọ̀ wà dáadáa bá ti kọ̀ọ̀kan ní kò bá àtàbẹ́ ní kankan nínú gbogbo àwọn ènìyàn yìí ànábì ó kà á sí wọn létí ilé ní Abu Jahl Abu Lahab ó yẹ kó ẹ̀gbọ́n bàbá náà sọ̀rọ̀ àtúnwá ìṣẹ̀lẹ̀ ó sọ̀rọ̀ burú sádàbí olúwa dá lóòrùn pẹ̀lú àlùkò àlùkò àlùkò àti lè tàbátì àdá àbìlá àbìwọ̀tà máa ọ̀nà àánú màálù wà àlẹ́bí ta ti dé nígbà tí ìdí bámi ìgbà ìgbà náà ti máa ń gbà lọ́dọ̀ rẹ̀ àmọ́ tó bá jẹ́ pé ọwọ́ ọwọ́ rẹ̀ làbí ìgbà ìgbà náà ti wọ́n gbé nìyí àlẹ́bí òní àlẹ́bí òní máa bá wọn sọ àwọn òdodo tó wọn bá wọn sọ ẹ̀kọ́ ń bẹ ní ilé ìfún wa náà wípé tó bá jẹ́ pé lódodo àwa náà ojú kòkòrò pé táwọn èèyàn mọ ẹ̀mí làwa náà bá ń wá tó bá jẹ́ pé ojú kòkòrò pé táwọn èèyàn wa náà fẹ́ẹ̀sì làwa náà bá ń ṣe tó fi mú wa máa kọ́ ìmọ̀ nípa ìsìláàmù torí pé àníyàn tí wọ́n ti máa kọ́mọ̀ ní pẹ̀lú náà tó pé kí n tẹ̀ kọ́kọ́ bá ìmọ̀ká kúrò lórí ara mi náà wàá mọ̀ ìṣá ọlọ́run ìgbà ìbájú àti pé ẹni tí ọ̀bọ̀ bá fẹ́ nínú àwọn ẹrù rẹ̀ kémi náà ti sábàjọ láti gba ìmọ̀ká kúrò lára rẹ̀. tó bá jẹ́ pé nítorí ilé làbí kọ́mọ̀ lódodo ìyẹn gbọ́dọ̀ jẹ́ wípé èyí ó máa wá iṣẹ́ máa ṣe pẹ̀lú ìmọ̀ wípé èyí ó mọ̀ èyí ó padà mọ́ tó àwọn ẹ̀yẹ èyí ó mọ̀ parọ́ fún ẹ̀ èyí ó mọ̀ tó àyà ọgbọ́n yìí kúkú nítorí àti owó jáde lápò àwọn èèyàn ànẹ́bí sọ́nà ọgbọ́n wà ní ọ̀sẹ̀ ńlá kó tó di kó jáde nì ibi tẹ́ lẹ́yìn tó di àbẹ́ni rẹ̀ kọ́ ibi tẹ́ ànẹ́bí kó tó di kó jáde nì ní mọ́ báwọn èèyàn dẹrẹ ní ìlú wọn kùn lówó títí tí wọ́n báwọn èèyàn ti òwò nínú owó rẹ̀ gẹ́gẹ́ bá lẹ́yìn tó di ànábì àmì lẹ́yìn tó di ànábì ìdájọ́ ìdèrè pé ìdá ní ti tẹ̀lé ìlà ìjà lójú ọ̀nà àmọ́ gẹ́gẹ́ bá lọ́wọ́ ìjọba náà ti yé wa nínú àdìsí kan pé nínú ọ̀rọ̀ tó tó ọ̀sẹ̀ lẹ́nu ọ̀sọ̀ ọ̀hún náà àhàmì lọ́yẹ̀ ọmọ tó bá ní wà dáadáa fún mi láwọn nǹkan márùn kò fún ẹnì kankan yàtọ̀ sí ìrìnàjò ìwádìí nínú rẹ̀ ìrìnàjò ìwà òkè Allah subhanahu wa ta'ala ṣe èrè ogun lẹ́tọ̀ọ́ fẹ́mi kò sì ṣe lẹ́tọ̀ọ́ fún kẹ̀kẹ́ nínú àwọn àdéhùn àti lọ èrè ogun tí wọ́n bá lọ jagun owó tí wọ́n bá gbà lọ́wọ́ àwọn ènìyàn níbi ogun yìí Allah ti lẹ́tọ̀ọ́ padà ìtẹ̀sẹ̀ náà náà ni Allah sọ wà á lọ́dọ̀ wà nínú mi ṣe kí n bá ànàmà ìlànà ìkọ̀mùtà wà nínú ọdún ولذي القربى واليتامى والمساكين بكل آمنت بالله وما أنزلنا على عبدنا يوم الفقر èrò ogun tẹ bá ní ìdá kan nínú márùn rẹ̀ yóò jẹ́ ti àmọ́ àti tàjẹ́bì rẹ̀ àti ti àwọn aláìní àti tàwọn ọmọ orúkẹ̀. Lèláyìn wọlé bọ̀ tó lè wọlé ní kó. Lèláyìn wọlé bọ̀ tó lè wọlé ní kó gbà. Tí ọ̀pọ̀ ti ìránṣẹ́ rẹ̀ àwọn ará ilé àmì ìṣọ̀gbọ́n àtẹ́lẹ̀. Wọ́n yẹ táàmù àwọn ìmọ̀tàkì àwọn ọmọ orúkẹ̀ àti àwọn aláìní. Ìyíwá ló wá nínú kẹtí àwọn ọdún máa ń ṣe fáwọn fáwọn olùgbàgbọ́ òdòdó àtàlẹ́ ìfẹ̀sẹ̀lẹ́ olóyìn pé àlùfẹ́yìn nǹkan tí àwọn ọdún jẹ́ ti àwọn mùsùlùmí nínú owó àwọn kẹfẹ́ láì jagun kankan àwọn ọmọ ẹni bẹ́ẹ̀ lọ fún láì ké ìdá àwọn ọmọ ẹni fún àwọn anẹ́mùsẹ̀sẹ̀lẹ́ ó jẹ́ ìlú fífẹ́ bẹ́ẹ̀ ni anẹ́mùsẹ̀ sọ fún wa pé máa ákàlà áhàbì fàámà tó dáa gan ọyọ lẹ́wọ̀n nǹkan yẹ kó lẹ́nu àmà yẹn di ẹni tó yẹ oúnjẹ tó dáa ní tó dáa di tó jẹ oúnjẹ yẹn jẹ nínú iṣẹ́ tó fọwọ́ ara rẹ̀ ṣe èèyàn jẹ oúnjẹ tó dáa tó dùn iṣẹ́ tí ó jẹ oúnjẹ iṣẹ́ ọwọ́ ara ọwọ́ ara yẹn lè fi iṣẹ́ tọ bóde nù oúnjẹ tó dáa ó dùn tó iṣẹ́ téèyàn fi tó oúnjẹ téèyàn fọwọ́ ara yẹn iṣẹ́ rà lọ. فإن نبي الله داود عليه السلام كان يأكل من عمل يده النبي الله داوود عليه السلام إما جنين لجواله النبي ليه olúwa ló gbà lẹ́sà ó ṣe lánàbì kò sí kòtò ìrìn àjò tí ó ga bí kéèyàn jẹ́ ànàbì àbọ̀ ìrànṣẹ́ tí olúwa ló ń fẹ́ nínú àwọn èèyàn ní kò tó ibi tí ó ga tó wà ànàbì tó ń bọ̀ àìsàn làbí ṣiṣẹ́ ànàbì tó ń fún wa rògbà ànàbì dàwó ti ṣiṣẹ́ olúwa tó àjọ náà ń sọ́nà àjàdà tó ti lẹ́kùn mi kò sí lọ́kùn mi bá ti a fi àfi máa nẹ́bí ìdàrú bóò ni ó ṣe máa rọ ẹ̀wù ẹ̀wù rí tó jẹ́ wò ogun fún àwọn jagunjagun nẹ́bí ìdàrú sí alágbẹ̀dẹ ìlúṣẹ́ ẹni tó lu àtàlẹ́ sà bóò jẹ́ ẹjọ́ wá jẹ́ gbọ́dọ̀ kẹ̀kọ́ bí ó lásà láka ọwà tó kúrò jẹ́ mọ́ ọwà máa tàn yẹn jẹ́ ní alága yìí ó máa parọ́ fún un ó ń torí tó fẹ́ gbígba owó lọ́wọ́ èèyàn gbọ́dọ̀ dé báyìí èyí ó tún máa ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ èyí ó tún máa ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ torí pé torí pẹ̀ torí pé pẹ̀lú ẹgbẹ́ yìí èyí ò ní máa parọ́ fáwọn èèyàn torí pé ní àbájá kọ́kọ́ bẹ̀rẹ̀ bí tòlú lójú à nínú tòlú lójú wọn bá dé yorùbá rí ìtẹ́jẹ bá yẹ yóò padà di ẹni tí mo parọ́ fáwọn èèyàn. olùwàlúwà yìí nígbà lẹ́gbẹ̀rẹ̀ lórí ìdáàbòrò ọ̀fun tẹ̀fì pé mo búra ọgbọ́n mi mo búra tó wà tẹ́lifù lọ́wọ́ àìsàn náà wọ́n ló kú wọn lọ sí bíi wọ́n lọ pé wọ́n lọ síbi ojú ọ̀nà tó lágara gbogbo rẹ̀ pé wàá tẹ̀lé sọ̀rọ̀ máa tẹ́lẹ̀ wọ́n lọ pé wọ́n lọ síbi ojú ọ̀nà tó lágara wọ́n lọ pé àwọn èèyàn rẹ̀ àwọn ẹni tó ń jẹ́ pé àwọn aláṣùmọ̀ rẹ̀ nínú àwọn ọ̀rọ̀ yìí àtàwọn tó yàtọ̀ sí wọn nínú àwọn tájí ti dẹ́nu ọdún ìwọ ni òun pè wọn lọ síbi ojú ọ̀nà tó lágara ojú ọ̀nà ẹ̀dìsíláàmù olúwa búra bẹ́ẹ̀ olúwa tó jẹ́rìí fanabọ̀ Muhammad sallallahu alaihi wasallam pé ànábì yìí o ìta àfihàn gẹ́gẹ́ ní pé ìlọsíbi rẹ̀ kò pé ìlọsíbi ìgbà mi ẹ̀gbá òyìn ní ìlú wọn ti fẹ́ràn wa pẹ̀lú ìdí ara rẹ̀ ló lọ́mọ ẹgbẹ́ àmọ́ ànábì sallallahu alaihi wasallam olúwa jẹ́rìí fún láyé púpọ̀ wípé ìgbà olúwa fi máa gẹ́gẹ́gẹ́gẹ́ ní jíjẹ rẹ̀ eléyìí gan yóò tún jẹ́ ìfẹ́ àlẹ́bí yóò parọ́ kàkà fún wa ìjẹ́ tó ń wájú náà gẹ́gẹ́ ló jẹ́ fún wa gẹ́gẹ́ bí àwọn ọ̀sẹ̀ tó ti wá ìnà kalẹ̀ tẹ̀lé rúùn ìlà ìrọ̀ tó ti tó búra tó wọ́n ló ń pè wọ́n lọ síbi ọ̀nà tí ó jẹ́ ọ̀nà tó là gara ọ̀nà tó dúró dọ́gba pé tí ò sí iyèméjì bẹ̀ ọ̀nà tó ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ tó wà lọ síbi bẹ̀. ilé oúnjẹ gbogbo èèyàn náà yóò mú yẹn ní wọn ṣe láwọn èèyàn pẹ̀lú ìbàjẹ́ ọkàn pé gbogbo ìgbà tí bá ti tẹ́lẹ̀ tàbí àwọn ọ̀sán wà láàrín wàhálà rẹ̀ àti nínú alkùnrin àdìgbàwọ́lẹ́ ahán àti Muhammad ọ̀lẹ́lá nípa mo pẹ̀lú àgbọ́yé àwọn agájú nínú àlúmọ̀ yìí àwọn agájú tó da nínú àlúmọ̀ yìí ó ti ìgbà tí bá ti tẹ̀lé lè ọkùnrin yóò mọ̀ balẹ̀ fún ilé ara rẹ̀ àti wà téèyàn ò máa tẹ̀lé tẹ̀lé ní ìwé òǹtẹ̀lẹ̀ tó náà lọ́wọ́ ọ̀gáàmù ìṣòwò àtẹ́lá ìwádìí orí gbàgbé ìlú fi tẹ̀lé òǹtẹ̀lé lórí ìlànà àwọn agájú eré tó ti lọ nílẹ̀ Islam lórí ìlànà àwọn sàhábà àtàwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa òfin tẹ̀lé àlàyé àwọn àlàyé tí wọ́n ṣe fún wa nípa nǹkan tó wá nínú Al-Qur'an àti sunna Islam tó dáa lóde ọkàn yóò máa balẹ̀ gbẹ̀ẹ́sì tó dáa lóde ojú àwọn ọmọ hàn wọ̀tàálà ó jẹ́ ìfanà ìfẹ̀sẹ̀ náà gbé ojo to ta bi na ìlọsílẹ̀ rẹ̀. Gẹ́gẹ́ bó lọ́wọ́ ṣe ló sọ fún wa, mo ma yan ti kwani hawa ibu ìbò àti ìyàwó àti ha tí ẹni tí máa so ro ọ̀fẹ́ ní na Náà ta ta na kò ní ara fi ka báyìí nínú Al-Qur'an, bẹ́ẹ̀ náà ni Màlẹ́kà dìbò yìí, ló ní ara fi ka nínú Al-Qur'an. je lu wa bá wa sọ da da da gẹ́gẹ́gẹ́gẹ́ àná na ló sọ kwa na fún wa. Náà iná ni àwọn ọ̀sán wa wọ́n lọ́wọ́ àhàd. Sọ pé ọ̀kan tuntun ni ọ̀gbọ́n, àná ìṣẹ̀lẹ̀ kúlù wọ́n lọ́wọ́ àhàd. àlẹ́bí èyí sọ pé wọ́n sọ pé èyí sọ fún yípe báyìí ni olúwa jẹ́ nípa nàìjíríà sọ pé wà iná kalẹ̀ sẹ́lẹ̀ ọ̀hún ilá ọ̀hún ọ̀hún kàfé gbogbo rẹ̀ pé wà jẹ́mi sọ̀rọ̀ sẹ́lẹ̀ wọ́n lọ ń pè wọ́n lọ síbi ojú ọ̀nà tó ti ní ojú ọ̀nà tó lágara abdullahi bin masoud rọ́bì ọlọ́run àná wọ́n ní kọ́kọ́ lánàá rọ̀ṣùn wọ́n ní sọ̀rọ̀ lọ́rùn àlẹ́ wọ́n sẹ́lẹ̀ kọ́kọ́ وقال هذا سبيل الله ثم خطه خطوطا عن يمينه وعن يماله وقال هذه سبل على كل سبيل الشيطان يدعو يدعو إليه ثم قرأ وأن هذا صراط مستقيما فاتبعوه عبد الله بن مسعود رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم مدد أن هو فنون أنا لي لك إليه قل وطارا ànábì wa ya wọ́n fi àti akọ́sùn àti akọ́sùn àwọn ọ̀nà kan tí àwọn ànábì fi ya àwọn ọ̀nà ní ìsakọ́sùn àtakọ́sùn ìlà tí wọ́n ti là tó lọ tààrà yìí àtìgbà ìtàn tó wá ya ìtó lọ tààrà ń ànábì ni hàdà sẹ́kìlù mọ̀ eléyìí ni ìlànà ọ̀nà ànábì wa ya ní ìsí akọ́sùn àtòsí ìlà alákọ̀ọ́kọ́ tó ti là tó lọ tààrà yìí ànábì ni hàdà sóbòlò eléyìí ni àwọn ìlànà míì tó yàtọ̀ sí ìlànà Allah ilé ìlànà Allah àwọn ilé ìní àwọn ìlànà ní tó yàtọ̀ sí ìlànà Allah ala kulli sabil shaytan yad'u ilayhi gbogbo ojú ọ̀nà tó yàtọ̀ sí ojú ọ̀nà ilé ìtí ó làgàrà sálẹ̀sọ̀ sálẹ̀m tó kọ́kọ́ yà yìí àwọn ojú ọ̀nà mi tó wà lọ́sùn àti ìlà alákọ̀ọ́kọ́ yìí níbi ni lójú gbogbo ojú ọ̀nà yìí ṣètọ́ ló yẹ̀dọ̀ òun ìlé wa bẹ̀ ṣètọ́ nìkan tó mọ̀ àwọn èèyàn wájú ìrẹ̀ ẹ̀sà wọ́n máa kàn án lọ sí ibi ìlú. torí pé kálukú náà mọ ojú ọ̀nà tó lágara àmọ́ nítorí ìfẹ́ ní àti ìṣekèbèrè àtàìfẹ́ gbòdodo wọ́n wá lọ dá àwọn ojú ọ̀nà oríṣiríṣi ojú ọ̀nà ìṣìnà oríṣiríṣi lẹ̀. ànábi ni àlàkùnrin tẹ̀lé ní ṣe ìtọ́nù yẹ̀rọ òṣèlú gbogbo ojú ọ̀nà ìlú yìí ló ní àwọn ṣe ìtọ́nù tí ń fi àwọn èèyàn lọ sí ibi rẹ̀ pé ẹ wọ́n sì máa ń tẹ́ fún wọn bí ìtẹ́gbẹ̀ẹ́ bóòlù yóò wá ti jẹ wípé yóò yọ ọ̀rọ̀ olúwa rẹ̀ lẹ̀ yóò yọ ọ̀rọ̀ ànábì olúwa fún wa rò nípa rẹ̀ ní tẹ́ ẹ bá yìí ẹ̀jẹ̀ ni tó mọ̀nà tolúwa sọ fún wa bẹ́ẹ̀ tó wà ní tuntun ìrún gàdárì tẹ́ ẹ bá tẹ̀lé ànábì yìí ẹ̀jẹ̀ ni tó mọ̀nà ìwọ náà tẹ̀ ó gbéra rẹ̀ mọ̀ fún mi àwọn sọ fún ọ pé àdìgìrì ayé àlùkò nǹkan tí ọmọ ọmọ sanu wà lára pàwọ́ láti àlàyé tí ọmọ ní sọmọ báyìí sọlọ ti fún wájú ní súnà rẹ ni ó wá tẹ̀lé wá ní kí òlàgbájá sọ pé ọ̀dọ́ bóyá ó dà ní àbá àlágbájá níwájú ọ̀rọ̀ àwọ̀ níwájú ọ̀rọ̀ àtẹnu Muhammad sọlọ bá wà lẹ́gbẹ̀ẹ́ náà àjẹgbẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ òkú fún ní lébi torí pé orí ọ̀rọ̀ àwọ̀ yẹ orí ọ̀rọ̀ àtẹnu Muhammad sọlọ bá wà ajẹ́ wípé irú ẹni báwọn ó ní lánàá lẹ̀ bẹ́ẹ̀ máa tẹ̀lé nǹkan mi. olúwa ní àdébí sọ̀rọ̀ tẹ́lẹ̀ wọn sọ fún wa pé àlàkùn ìtẹ̀bí ṣe ìfọ́ọ̀mù lẹ́nu òye gbogbo dúró gbogbo lànà tí wọ́n fi kalẹ̀ yàtọ̀ sí lànà àlọ́ àtàlù mọ̀ọ́kánà yàtọ̀ sí lànà àlọ́ ilé yìí tó fi rán àdébí sọ̀rọ̀ tẹ́lẹ̀ gbogbo wa kọ́ wáyé àwọn ṣe ìfọ́ọ̀mù wà lójú àwọn ọ̀nà yìí ṣe tí yóò máa kọ́ wọn yóò máa fa àwọn èèyàn kúrò lójú ìlànà òdodo kò ní fẹ́ kí wọ́n mọ̀nà gbogbo gbajúmọ̀ sí ibi tó wọ́n ní mọ̀nà báyìí wọ́n mọ̀ fà wọ́n kúrò ṣòkòtò rẹ mọ́ wọ́n tẹ̀lẹ̀ àwọn ẹrú àgbọ̀ wọ́n ti gbìyànjú lórí ìdíjì wọ́n pín ọ̀dọ̀ ti dìgbé kí ṣòkòtò rẹ mọ́ wọlé àwọn ìjọba ìlànà ìṣòro tẹ́lẹ̀ sọ wọ́n yìí ní akọ́ni ilẹ̀ náà ìgbé láyé ọdún ọgbọ́n yọmọ ìyá àti ìlànà ìjọba ìjọba ẹni tí wọ́n ń wẹ̀ wù rẹ̀ ní wíwọ́n lẹ̀ ìgbéraga bọ́ọ̀lù ìgbòjọ́ ìgbòjọ́ ìgbéraga

شيطان الجهازات ما بروز تنجلون كنت شيطان الجهازات أعوذ بالله من الشيطان الرجيم يضعفه أما يليد يقول أعوذ بالله من الشيطان الرجيم يقول أعوذ بالله من الشيطان الرجيم téèyàn bá ti ń gbé lágbájá yìí ìdí aburú ní pè ní lọ́gbogbo gbà kéèyàn tètè yẹra fún torí pé kò ní rí péyàn ti dáadáa kan àyàfi kó máa wù bí pé èèyàn bá ti mọ́mọ̀ nípa rẹ̀ kò yẹ pé yóò wá máa wá àtìbàjẹ́ mẹ́yàn lọ́wọ́ yóò máa wá ìtú sí yẹn tó ń jìnà bí yẹn bá ti mọ yẹn léyìn bá kí yẹn tètè jìnà sí ojú òjì orí bú ló gbé e lọ. tó bá ti jẹ́ ọ̀gbìn àgbẹ̀ yàrá irú àwọn èèyàn yìí ni wọ́n fún àwọn ọ̀pá wọn pé ọ̀kọ́ ni wọ́n bẹ́ẹ̀ أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين ewu olúwa ní ọgbọdà ìgbéyàmù nígbà táwọn tí o àwọn aláìgbàgbọ́ àtàwọn ẹlẹ́ṣẹ̀ tó má ti wọnú lẹsẹ wọn àwọn ọmọ pé ìwọ olúwa àwọn tí wọn ti wà lọ́nà nínú àwọn ìyàtà ìyàmù ẹ fi wọ́n waa, wá ká kó wọn sábẹ́ àwọn ẹsẹ̀ wa ká máa tẹ̀ wọ́n mẹ́lẹ̀ kó lè bàjẹ́ ní tó yẹpẹrẹ. èrò nínú àyàtọ̀ olúwa ni wọ́n máa sọ pé ẹ fún wọn láti gbogbo yín náà ní ẹ̀jẹ̀ àti torí pé tí wọ́n pè ọ́ tí wọ́n pè ọ́ iná ó ní nígbà tí ọmọ sàánù wọ̀tá aládùn fún forí balẹ̀ fún ànábì Adam ó lóun ní forí balẹ̀ olúwa ní kó jáde fún ìrìn àjẹ náà ó wá sọ pé nígbà ọmọ sàánù wọ̀tá aládùn fún ìrìn àjẹ náà ó wá lé ní ká gbogbo wọn wàlá àtìyànnà omi bẹ́ẹ̀ni àìyí wà mí kọ́ ìfì wà á àìmáni wà á jẹmà sí wàlá àtìyànnà àtàrà ọ̀ṣàdì ìwà máa bá wọn wáyé wọn ìwà máa bá wọn lẹ́yìn wọn ìmà bá wọn lọ́tún bá wọn lọ́tún gbogbo bóun lè nítorí orí mi wá o ò ní lọ́pọ̀lọpọ̀ o ní ilé tí ó pọ̀ nínú wọn lẹ́ni tí ó jẹni sí iṣẹ́ ìjọdọ̀dọ̀ o ní lọ́pọ̀lọpọ̀ nínú wọn èyí ó pọ̀ jù nínú wọn ò ní jẹni tí wọ́n jẹni tí ó bẹ̀sẹ̀ ṣe òdodo wọn ò ní jẹni wọ́n dúpẹ́ fún ọ̀pọ̀ báyìí ni ṣètọ́nù báyìí ló ti lé nílé káwájú ọgbọ́ tí ó sì tí kì í ṣiṣẹ́ tọ̀ gidigidi òun àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ó wá rí wípé ó wá sún àwọn tó sún débi orí ibú tán ó sún wọn débi orí ibú wọ́n fi sórí ibú wípé téèyàn bá ti wà láyé ayé àti sàtúndé sì wà amẹ́ríkì èèyàn ní sórí ibú èèyàn ní ṣe ojúlówó orí ibú àyàgbà tó bá lọ́wọ́ sórí ibú tó ń sórí ibú náà ní kèfèrí nìsí ẹ̀yẹ́ rí kèfèrí ní gbọ́dọ̀ sọ wípé wọ́n kèfèrí ọmọ ẹ̀ná ni ó. Ìdíkẹ́ ọmọ Sùhánù wà sáárá ní ìbùkátà ìṣẹ̀lẹ̀ tó fi sàlàyé fún Alimu Hadi. Àmọ́ ní ìmọ̀ ní iná kúrú bẹ̀rẹ̀ ìlàjẹ́ ìnà àkọ́bẹ̀ wàhùn ní kọ́jú ha kẹfẹ́ ẹ̀ṣẹ̀. Àmọ́ Sùhánù wà sáárá ó ní yí ọmọ bóyá ìtàn sórí ohun àdúgbà tí èèyàn ti gbóngbó ilé jẹ ohun ìgbà tí èèyàn bá tó kú èèyàn bá kú àwọn àhàmùlà àdàgbàyà sọ́dọ̀ ìdàdà ẹni tó bá kú sórí oníkú náà kọ àgbàgbà àgbàjà ìfẹ́ sórí oníkú ìyẹn lè lọ́wọ́ sí ààrẹ rẹ̀ pẹ̀lú ẹ̀sọ́ pé lágbàjà mẹ́ lágbàjà ọmọ ẹ̀ náà ní pé ó ti kú sórí rẹ̀ bẹ́ẹ̀ ni wà sára ń sọ fún wa pé màkà nàbí nàbí ìwà nàbí nà àmàlú nǹkan bá lọ́sọ̀ ìṣẹ̀lẹ̀ màtàwọn ìgbàgbọ́ òní kí wọ́n tọrọ àforíjì fáwọn ọ̀tẹ́bọ kódà tí wọ́n ṣe wípé alásùnmọ̀ wọn ni lẹ́yìn tó ti hàn sí wọn pọ́ fẹ́ sẹ́ni wọn ìgbà wọn náà hàn sí hàn pọ́ fẹ́ sẹ́ni lẹ́yìn ìgbà tó bá ti kú ìgbà tí ó bá ti kú. so nígbà tí a bá wọn mọ̀ báyìí àṣẹ ìkọ́n tó bá dídí ọ̀gbìn náà kẹ́yà bọ̀ tí ọmọ kan wà tààrà dídí wà nílé táwọn mẹ́rin ti wọn náà yóò wà tó wá rí وقال الشيطان لما قضي الامر ان الله وعدكم وعد الحق ووعدتكم فاخلفتكم ما دام انا بقى وانا نادى يا مسواج الله في عدل ولولي اللي لا تعدل فيه اما عدل بني يبني موليه وما كان لي عليكم من سلطان إيه لبرا ككري سوريو إنا كما إيه شيطان تاري آري أما يرويو يجوغ من قوتي ولغانا gbé à ọ̀nà òdodo ni ọ̀nà dáadáa ni ọgbọ́n ti gbòde sí báyìí. ilá ń ta òkúkú ó ní ìlágbára tó fẹ́ ní lórí ju pé mo pè yí lọ fẹ̀tẹ̀jẹ́ sí mi ẹ ti dáná náà tí ó lágbára lórí wa jù wáyé yóò mọ̀ sí wa náà nì yóò sọ fún kàrẹ́ pé ṣe kí ó lọ bó lè yóò tún wáyé òye pé àní ìdíje ìdíje obìnrin ọ̀fà lọ sílẹ̀ báyìí náà ṣe kọ́ ni ó ti di pé yóò mọ̀ sí kíbi yóò mọ̀ sí wájú fún wọn nínú rẹ̀ kí ní gàgà tí mo lè gbà yín lẹ̀ o èyí ò sì ní ìkà tẹ̀lé fún bàmí bẹ́ẹ̀ àwọn tó ti kẹfẹ́ yìí ìyá ẹlẹ́tẹ̀ẹ́ lé o kí n retí wọn lónìí ẹ mọ̀ sí kí ó di pé irú ọjọ́ ṣe gbá tuntun òde padà lọ́mọ sí kó mọ̀ pé irú ọjọ́ ni a tó ronúpìwàdà a tó fi kó mọ̀ jẹ́ pé irú ọjọ́ láti fi títẹ̀lé àṣẹ ojú ọ̀nà àlọ́ ojú ọ̀nà tí ó hàn ní tó jẹ́ wípé pẹ̀lú bí máa tẹ́tí gbọ́ àwọn pẹ̀lú bí máa tẹ́tí gbọ́ àwọn ìpinnu lọ sílẹ̀ ẹ̀sìn lódodo àwọn eh, àwọn èèyàn àwọn wáìsì oríṣiríṣi wọn ṣe fún yàn ní mẹ́sì àti ní máa tẹ̀lé àwọn olùmọ̀ tó jẹ́ olùmọ̀ òdodo èyí ò mọ ìlànà àmọ́ èyí ò mọ ìlànà nẹ́gbẹ̀ẹ́ Muhammad sọ̀rọ̀ sẹ́lẹ̀ ìlànà tó hàn ní ibi tó pamọ́ olùwà ni wàlá tẹ̀sẹ̀ náà ṣubúlá fàtàfàrọ̀ ọkọ̀ bí kò máa ń tẹ̀lé rẹ̀ ẹ má ṣe máa ń tẹ̀lé àwọn ìlànà tó yàtọ̀ sí ìlànà tó lágara tẹ́ẹ̀fì wá fún yẹlẹyẹlẹ kúrò lójú ọ̀nà àmọ́ orí nǹkan ó sọ pé o kò sí ibi tí àlejò ní àti kò sí ibi tí àwọn ọ̀sán ọ̀dà aláàtì ní àti kò sí mọ̀ pé ìlànà burúkú ni tí ò yẹ kó mọ̀ sọ̀rọ̀ iná ló jẹ́ wípé nínú gbogbo súrọ́tù fatiha nínú gbogbo sọ̀láìsàǹdì ó kéré ju àmọ̀ká súrọ́tù fatiha ní ẹ̀mẹ́rin nínú àwọn sọ̀láìsì rákà mẹ́rin gbogbo sọ̀láìsì láti gbogbo rákà láti ka súrọ́tù fatiha ìdínà sọ̀rọ̀tọ̀ mustaqim ojoojúmọ́ làwọn bẹ̀rẹ̀ bọ̀ wá ọ̀lọ́ ojú ọ̀nà tó lágara ojú ọ̀nà tó lórí fi mọ̀ wá kí ló ń bẹ̀rẹ̀ bùkátà tí a máa bẹ ọ̀lọ́ lójoojúmọ́ ìdínà sẹ́rọ̀tọ̀ mustaqim pé ìdínà sẹ́rọ̀tọ̀ mustaqim nínú gbogbo sọ́lá pé bí ẹ̀ bùkátà sí lẹ́yìn tó ti jẹ́ gbà wá ti mọ̀ pé ibi ìlà lórí ìlànà olóró láwà lórí ìlànà Islam láwà ọgbọ́n sáré wà dáadáa fúnra rẹ̀ ìgbà ni ó tún kọ́ wa wípé ká máa sọ pé ìdínà sẹ́rọ̀tọ̀ mustaqim wípé ìdínà sẹ́rọ̀tọ̀ mustaqim gbàǹgbà àdúrà yìí wọ́n fi wá mọ̀nà lọ sójú ọ̀nà tí ó lágara kí ló lè ta sí nílò ilé táwa ti mọ̀ pé bí ìnìlá lórí ìlànà tí ó lágara Allah subhanahu ti fún wa nípìnlẹ̀ lórí rẹ̀ a rí pé Allah subhanahu náà ni ó darí wa lórí ilé pé bẹ pé kó fi kó fi wá lórí ìmọ̀nà tó lágara ẹni tó جبل المسلم بين أصابع الرحمن يقلبها كيف يشاء إن بلاني وما كان وبلا مثله اللهم يجيب واتنا من الذي قلنا وأدواء نفسه أدواء نفسه أدواء كيفية كل واحد يعمل يمين النبي مبارك النبي صلى الله عليه وسلم وما في الله كل واحد يعمل يمين لوني يا مقلب القلوب ثبت قلبي على دينك وما تمنى يوم bó ti fẹ́ kí ẹsẹ̀ mi nílẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ ànábì ní bí ọgbọ́n ma. إنني الله يقول ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. Gbogbo àwọn àgbà yìí ní ẹ̀ka máa ń pọ̀ ní títí rẹ̀. Oníṣẹ́ni tí ọba dìbò kò lè sọ fọ́rọ̀ wọn dé. Kí ọmọ Sùpánù Wàtàlá kó mọ́ fàwọn àdàtà ìdálẹ́yìn kí ó ti fọ̀nà mọ́ wá. Báyìí ló ṣe kí ọmọ sọ̀rọ̀ kí ọmọ Sùpánù Wàtàlá kí ó mọ ẹ̀fọ̀nà lọ sí di ọ̀nà òdodo torí pé èèyàn ní láti wà lórí ẹ̀ ní gbogbo ìgbà èèyàn ò ti gbọ́dọ̀ yẹ ò gbọ́dọ̀ gùn kúrò lórí rẹ̀ lópin ìgbà tí wọ́n ti lè láyé. الله سبحانه إن الذين لا يؤمنون بالآخرة عن الصراط لناكبون àti wípé àwọn tí wọn nígbàgbọ́ nínú ìgbéjà ìfẹ́yàmù wọn nígbàgbọ́ nínú ìgbéjà ìfẹ́yàmù wọ́n jẹ́ ní ti àwọn tí ò bá àti fáwọn tí ò bá dípẹ́ kan tó gbin nàìjíríà mọ̀ wọ́n máa jẹ́ ní tí ó lè pé wọ́n máa rí lànà òjòló nílẹ̀ báyìí wọ́n máa gúrí tó bẹ̀. àwọn tí wọ́n ní gbọ́gbọ́n tó gbin nàìjíríà mọ̀ wọ́n máa jẹ́ ní tí wọ́n máa gúrí tó níbi lànà òjòló wọ́n rí lànà òjòló lẹ̀ báyìí wọ́n sì máa gúrí tó bẹ̀. jẹ̀mọ́ ẹni tí wọ́n pọ̀ yìí náà ní mọ̀ wà lọ́sọ̀ọ́sẹ̀ náà orílẹ̀ ìgbàgbọ́ téèyàn nínú téèyàn ní nínú ìjọ pé jàǹdíàmù ìdájọ́ tó kò bá ti ṣe jàǹdíàmù èyí ò bá bẹ ṣe ilé ayé ló bá wù torí pé èyí ó yan lẹ́yìn àdébìsọ̀ tó náà nítorí pé àdébìsọ̀ pé ìlà rẹ̀ wípé tó bá yẹ kókò bá ti ṣe jàǹdíàmù kálukú làjára jáde àbúrò àlàkọ́ mi èyí ó bẹ̀rẹ̀ báyìí lọ́dọ̀ pé owó àwọn ilé ìwé ni mo ní ó sì ti lágbára rẹ̀ nígbà tó kó sójà lè ní ìwé gbogbo eléyìí tó ti dìde ní gbogbo yín jẹun bẹ́ẹ̀ kó jáde ní kálukú sì gbogbo ìjáde ilé jíjẹ náà èyí lè ó sọ pé ọkọ̀ tó ń gun lọ èmi lórí kò sẹ́ni tí ó bá jẹ pé eh, òfin tí ó lò ní ayé wa àmọ́ èmi ní ayé mi àmọ́ bá jẹ wípé owó pé bóò ṣe ń pè ní mọ̀lẹ́kà ń kọ́lẹ̀ kíkọ́lẹ̀ tí mọ̀lẹ́kà ń kọ́lẹ̀ yìí ó gbé ìwé rẹ̀ fún ọjọ́ ògbìn àgbẹ̀ àmọ̀ sí ìgbàwó rẹ̀ wíwá ní wọn kó la ti ní ìjàmbá ń kọ́ ìwọ̀n òfin ọ̀rọ̀ pé wọ́n gbé ìwé orí kálukú ní lọ́gbà yìí wọ́n sọ ọmọ lọ́rùn wọ́n gbé wọn wọ́n sọ ìwé orí kálukú lọ́rùn tó gbìn àgbẹ̀ àmọ̀ wọn ó fi dìlá mu yọmọ kẹyàmọ ti dára yẹn kọ́ ọmọ yìí rọ ikọ̀rọ̀ ti dábàá kàkàbá mi lẹ́sìn kan yẹn máa ní àhàtìmá wọ́n máa sọ fún ìwé rẹ̀ nìyí ó ti ó tó lẹ́ni tó lè bèbí òwúrà rẹ̀ ó ti tó lẹ́ni tó lè bèbí òwúrà rẹ̀ olúwa tó lọ sí ọdún dáa mọ̀ ń gba ìgbìlá ìfàtọ́rọ̀ tó kiri ní ìdàgbé ìṣe sí ìdàgbé ìdàgbé àwọn tó fẹ́ pọ̀ dáná ni wọ́n ṣe láyé ìwọ dáná ni wọ́n máa ń dá sílẹ̀ àwọn àyà yìí wọ́n máa ká fún wọn ìwé ìtẹ́kùjẹ́ tó wọ̀ lójú ويقولون يا ويلتنا ما لهذا الكتاب وما تقول يوم ووا من ولا كبيرة إلا أحصاها èdò kéré jù àti èdò tóbi jù nínú iṣẹ́ gbogbo ẹ̀ ló kó sí kékeré lẹ́ àti èdò tóbi nínú iṣẹ́ wa àti lè gbé gbogbo ọwọ́ jẹ́ ìgbìmọ̀ àmì ló ṣàn bí aláya fún gbogbo tí wọ́n ti fi ni wọ́n lè yìí ọmọ òní sí tí mo fi ọwọ́ mi kọ́ balẹ̀ mọ̀lẹ́kà tó ń kọ́ lẹ̀ lórí rẹ̀ mọ́ fọwọ́ rẹ̀ kọ́ kankan àyàfi nǹkan tí ó dùn mọ́ láti ní ìjọ gbìyànjú àgbéyàmù ibi tó fẹsẹ̀ rẹ̀ lọ mọ̀lẹ́kà ń kọ́ lẹ̀ ọ̀rọ̀ tó sọ mọ̀lẹ́kà ń kọ́ lẹ̀ máyà ń gbọ́dọ̀ nǹkan ní ìlànà lẹ́yìn ọ̀fẹ́ ìgbìyànjú mọ̀lẹ́kà wà lẹ̀ tí tí ń dóore ni wọ́n kọ́ láti ìgbà tí yàrá ti bàlágà wọ́n mọ̀ kọ́ iṣẹ́ rẹ̀ lẹ̀ ìdíje ìdíje lópin ìgbà tí kò bá jẹ́ni tí ọpọlọ rẹ̀ padà tó lọ́pọlọ rẹ̀ padà lọ lóyẹ tí ó bá lọ́pọlọ àbú padà yá wèrè ibi tí ó ṣe lẹ́yìn tó ti bàlágà tó tó yá wèrè ni wọ́n fi bí léèrè. àmẹ́ni tó lọ́pọlọ wọ́n ń kọ iṣẹ́ rẹ̀ kalẹ̀ fún wọ́n sì ti bí léèrè ní ọ̀gbìn dàgbéyà èèyàn bá gbé lẹ́yìn èyí ó ń dàrú pé kí n tí ó máa ṣe ní ayé rẹ̀ kí nǹkan tí ó dùn máa kó sọ gbogbo ọdẹ báyìí nígbà tó wà ní ayé rẹ̀ kí nǹkan tó dùn mọ́ ó gbọ́ pọ̀ ń tẹ́lẹ̀ ayé ní ìmọ̀lẹ́. àmẹ́ni tó gbàgbọ́ ìgbẹ́ni àgbẹ̀ àmọ̀mọ̀ ṣé o gbé ìjọba bá ṣe òun ṣe òun ṣe ní torí pé ọmọ wọn pé kò sí gẹ́gẹ́ kankan wọn ti dé wá dé gbogbo tó wá ti kọ́ òun ṣe òun ṣe ní àmọ́ tó bá yẹ pé èèyàn èèyàn máa rántí àtìgbèjà àgbẹ̀ àmọ̀ yóò sọ iṣẹ́ rẹ̀ yóò sọ̀rọ̀ tí ó sọ yóò sọ ìrìn yóò máa fi hàn níbẹ̀ pé ẹni yìí bọ ó gbàjọ́ ìgbìyànjú àti àbùkù ẹ̀rí ẹlòmí lè lè ẹ sọ pé mo fọ lọ́dọ̀ lọ owó tó ń jẹ́ mi kí n gbà láti àmà ní gbogbo ẹ̀ ilé ìgbẹ̀yìn lọ ọgbà láti àmà rẹ̀ mọ lọ ìdí fún ọmọ àti àmà òkè máa ń ṣe owó tó ń sọlá yẹ lónìí iṣẹ́ iṣẹ́ dáadáa rẹ ló fi sọ́jọ́ gbogbo ìjàmbá sọ̀láàdì gbogbo sọ̀láàdì téèyàn fáyà pé wọ́n ọkọ̀ dákùnkàn alẹ́ pẹ̀lú rẹ̀ wọ́n táwọn ọba sọ lọ́sọ̀ lórí rẹ̀ gan ládá tó ń gbà lórí rẹ̀ ìyò lè gba ládá pé lórí rẹ̀ ká tó wá pé wọ́n náà lọ tún gbèrú wọ́n náà lọ jẹun lọ́wọ́ ó ti kó ti wọ́ bàjẹ́ wọ́n wà á mọ kó ládá rẹ̀ tó gbọdọ̀ kí wọ́n mọ̀ kó báwọn ẹni tó kó yẹn jẹ àwọn ẹni tó gbówó wọn àwọn ẹni tó gbú wọ́n mọ̀ kó ládá rẹ̀ tó tó bá tẹ̀ wá jẹ́ pé ìyá rẹ̀ àwọn ọmọ ìyá rẹ̀ yóò máa ń pè yàn ní kéèyàn lẹ́tọ̀ọ́ lọ́wọ́ wọn tó gbà tó yàn tó yàn ní wàjẹ́ náà. ìní ìjọ ìgbé dàgbé àmà yóò máa jẹ́ wípé à dàgbé wọ ọgbà mi ní ọ̀gá àmọ́ ọ̀gá gbẹ̀ tọ́ mi lọ́wọ́ rẹ̀ bí mi gbá mi ní o àmọ́ ẹ̀ fún mi ládàá rẹ̀. yóò máa ń pè kí ló lè tẹ̀lé ẹni tó jọ ìgbé dàgbé àmà ìjọ tó bá ní lẹ́yìn àwọn tíyàn ti gbàgbọ́ nínú àìjẹ́nà èyàn gbàgbọ́ nínú náà pé títí láíláí ilẹ̀ tó bá wà ìjẹ́nà ọmọ wà mẹ́ títí láíláí lẹ́yìn tó bá wọnú ọmọ wà mẹ́ yóò máa darí ẹ̀ lọ síbi kéèyàn máa mójútó gbogbo ìjọ tó bá fẹ́ dáwọ́ ní torí pé èyàn mọ̀ pé ìfẹ́ téèyàn bá ní téèyàn bá ní tí ò bá ní wù yẹn rí lọ́jọ́ tó dàgbà yẹn lè gbọdọ̀ sí àmọ́ àwọn tí wọn gbàgbọ́ nínú ìgbéjà ìgbéyàwó wọn gbàgbọ́ nínú pé wọ́n gbé wọn dìde lẹ́yìn ìlú àní ìṣirọ́ ọ̀gbìn lànà ìlú àwọn eléyìí wọ́n rí lánàá lẹ̀ wọ́n mọ̀ gbóni kó bẹ̀. ẹ̀rí pé nínú tí ọmọ sáré wọn sára sí sálàyé fún wa àwọn àwọn àwọn ọ̀sẹ̀ wọ̀nyí wọn lè sálàyé lọ fún gbogbo ní oúnjẹ àwọn ọlọ́sìn rẹ̀ àmọ́ nítorí ìgbéraga àti kọ́ wá sọ pé ìwà àwọn ìwà burúkú ló mú wọn ló mú wọn ló mú wọn lọ́bẹ̀ẹ́ gbà wọn. àmọ́ tí ń tẹ̀yà wà sí èdè wá wá pé ẹ̀ bẹ́ẹ̀ níbi kẹ́rẹ̀ sọ̀rọ̀ tí ò wọ́n á yẹ ẹni tó fẹ́ wá báyà náà wọ́n fẹ́ pé ìrọ̀lẹ́ sí ìgbà lágbájá ọ̀rọ̀ tó ọ̀rọ̀ burúkú náà ló fi pàdé yẹn wọ́n tó fẹ́ pé ẹ̀rọ títí dáadáa bóyá ọmọ náà àbí ọmọ náà òun náà fi sọ̀rọ̀ burúkú sí ẹ̀ èyàn mọ̀ kọ́nà tó ní bí báyọ̀ sọ̀rọ̀ kẹ́rọ àwọn òfin tó fi sọ̀rọ̀ burúkú sí èmi náà ti gbéraga bóyá èyàn sọ fún àbí òní sọ fún èyàn kọ́nà wà ní òní bí ó lè fún àrẹ nítorí pé èyàn gbàgbọ́ pé bó ṣe pé wọ́n sọ dáadáa bí wọ́n sọ dáadáa ń kọ́ ìbàjẹ́ ni èèyàn gbọ́dọ̀ ṣe kí èèyàn gbọ́dọ̀ wá ti ṣe àtúnṣe níbẹ̀ kò á ń jẹ́ pé èèyàn lójú ọ̀nà òdodo lẹ̀ èdè kìíní èèyàn mọ̀ sílẹ̀ níwá ní àwọn tó jẹ́ kó wọn gbàgbọ́ nínú ìgbéjà kẹyàmà wọn gbàgbọ́ nínú àìjẹ́nà nígbẹ́lẹ́ ọ̀bá ti gbàgbọ́ nínú ìgbéjà kẹyàmà onígbàgbọ́ pàìjẹ́ náà wà onígbàgbọ́ pé náà wà onígbàgbọ́ pé ọlọ́run sáré wà láàárọ̀ pé wà lẹ́yìn yóò tètè fún wa lẹ́yìn kò ní nígbàgbọ́ ní ìwòsàn kan náà ilé yóò mọ̀ òkúta bá ti kú náà báyìí wọ́n máa ti dè wájú sáré ló bá tán. olùwà ní afahasibitum annama khalaqnakum abata wa annakum ilayna la turja'un. ẹ rò pa àkàndání sílé ayé lásán ni. àbẹ́rẹ́ ní ó lè wú pé ẹ̀ nítorí náà tí yẹn bá bá wípé yóò padà sọ́dọ̀ fún ọ tí yẹn sì mọ̀ wípé gbogbo tí yẹn bá ṣe wọ́n fi pamọ́ fún yẹn àwọn bàrẹ̀ wà lálẹ́ nínú àdéhùn ìṣòwò ìnàmà ní àmà nígbó lòsí ìhàlẹ́kùn àwọn iṣẹ́ yìí nà ní àwọn ẹgbẹ́ tẹ̀ ní o à ń fi pamọ́ fún yín fún mọ̀ lọ́wọ́ sí ìkùn ìyá rà àwọn iṣẹ́ tẹ̀ ní ìṣe yìí láti sọ ilẹ̀ sọ ẹni tó bá dé ní ọ̀gbọ́n ìjọba yàtọ̀ tó bá rí dáadáa nínú ilé bẹ̀rẹ̀ ó dúpẹ́ fún àmọ́ ní pé ọ̀gbọ́n kan ní ọ̀tá ńlá oòrùn oòrùn nínú ó mú ilé fi iṣẹ́ dáadáa tó mú ilé dáadáa nínú ilé rẹ̀ tó kọjá ìgbé yàtọ̀. ọmọ ìwádìí ọ̀gbọ́n ìrọ̀ láàrì ẹni tó bá rí tó yàtọ̀ sí ní fàlàyé ìmọ̀lẹ́ ìlà nàkà kó máa kò lẹ́ni tí yóò bẹ̀rù àtẹ́nu àyàbó yàrá rẹ̀ wàhálà ìdáhùn nàìjíríà yìí olúwa fi ojú ọ̀nà méjèèjì mọ́ ó fún ọlọ́pọlọ ó sì fojú ọ̀nà méjèèjì mọ́ ojú ọ̀nà tó lágara ni ojú ọ̀nà àwọn ojú ọ̀nà míì tó yàtọ̀ sí ojú ọ̀nà tó lágara ni gbogbo ẹ̀ lórí wa fi hàn wọ́n ló fi ojú ọ̀nà fún wa ní kó ló ti tẹ̀sí àríyá agbára àtìlẹ́ tẹ̀sà ọlọ́gbìn lọ́lọ́ gbé mú nínú ojú ọ̀nà aburú ni wọ́n fẹ́ tọ̀ Allah subhanahu wa ta'ala ó fún alágbára láti tẹ̀ta wọ́n fún ara lẹ́lẹ̀ olúwa ni lùsìn àlọ́ fàmọ́ wájà lọ ọ̀yọ́ lọ́dá ìfọ̀lá yẹn lọ́dá nàìjíríà lọ́dá ẹni tó bá wá rí bóyá àtàtì lè gbọ́ kò lẹ́ni tí ó bẹ̀rù àjẹ́lò ẹ̀yà kò ara rẹ̀ torí pé olúwa fún ọ lágbára láti tẹ̀ta olúwa aráàwọn àjẹ́bí fi ọ olúwa aráàjẹ́bí fi ọ lẹ́mìtọ̀ lẹ́yìn àná yìí àwọn tí wọ́n tún tóbi lọ síbi sábà tó yẹ tóbi lọ síbi rẹ̀ wọ́n tún pọ̀ ní oríṣiríṣi òbí ń gbọ́ lọ́sàn án àti lóru gbogbo gbígbọ́dọ̀ ń bọ̀ yìí tó o sì tẹ̀lé àwùjáde lórí rẹ̀ yóò jẹ́ ìjọba ìdàgbéyàmà olùwàlẹ̀ ìwé ìlànà ìbẹ̀sìrì ọ̀nà òbí لئلا يكون للناس على الله حجة بعد الرسل àwọn àtàkùn lórí ti tí wọ́n máa fún ni nínú odò tí wọ́n jẹ́ àwọn afúnni ní olù àwọn ahanilétí ọmọ sọmọ ọmọ tẹ̀lé ti ọwọ́ tó bá tẹ̀lé ti ọwọ́ ìlú òdòdó ìlú òdòdó àjẹ́nà tó bá kọ́ ti ọwọ́ kò sí nǹkan tó yàtọ̀ sí ìgbẹ́ tí ọwọ́ fi ọ̀dọ̀ síbi rẹ̀ ìyàdìyà ìyẹn ní mo nílò rẹ̀ sí o. bí aláyọ̀ fún ẹni náà ti àlọ́ mọ́ ìlú jẹ́ tó báyọ̀ tó káwọn èèyàn má bàa ní àwíjáde kankan lórí ọwọ́ lẹ́yìn tó ń gbé àwọn àrẹ́sẹ́ ọmọ bùhárì wà ìránṣẹ́ yìí ó sì jẹ́ iṣẹ́ rẹ̀ ní jíjẹ́ tó pé pẹ̀lú pé yàrá wa ń sọ̀rọ̀ bí ọmọ àná wọn lẹ́yìn kẹ́ni tó bá fi lè sọmọ kó ìgbẹ́kẹ́ ń bẹ nínú ìlànà yìí kí àwọn ọmọ náà ń tẹ̀sí lọ lábẹ́ bí òun sọ fún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn nàìjíríà ẹ̀yìn ẹni ó ti gbé odò wọn lálẹ́ ọlọ́ torí bí àti ń tẹ̀sí lọ gbogbo gẹ́gẹ́ olúwa ti rà ló jẹ́ jíjẹ́ اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا الله سبحانه وتعالى يقول pé mo ti kí ẹ̀sìn yìí fún yín lónìí. Wọ́n ti lọ́n ká alẹ́ ìrìn àmì ní ọjọ́ arọ́fà arọ́fà hajj sanu sẹ́sẹ́lẹ̀ ṣe. Olúwa ni mo tún pé ìjẹ̀rà mi ní ilé yín lórí. Ọ̀rọ̀ bí ìtura tó àyọkúrò kankan bẹ̀ láì fi àmẹ́rin tí wá wù akọ́ máa ń gbà olókùtì òjò wájú ọlọ́ abẹ́ ọlọ́ kánú wàtàálá ìmọ̀nà nẹ́bí wa Muhammad ọlọ́ àtìlá tí olúwa ti ṣe nírọ̀rùn fún aláàjì má tí olúwa ti ṣe nírọ̀rùn fún aláàjì tẹ̀lé ààrùn nínú àwọn àyà yìí ìgbé ìlànà òdodo ìgbà tó hàn ní o tó ti jẹ́ pé gbogbo wa gbọ́dọ̀ máa ta ipá àti àti gbàgbọ́ yìí rẹ̀ àti gbọ́dọ̀ máa wá ti tẹ̀lé láti ṣe ìfẹ́ àgbọ́dọ̀ máa wá àti ṣe tí wọ́n fi pa wá látẹ̀lé rẹ̀ ní òde wọn bá ti lágbára mọ́ láti máa jìnà sí gbogbo nǹkan tí wọ́n bá kọ̀ fún wa nínú ẹ̀sìn wa yìí ẹ̀sìn Islam. àtìsíkiri nínú àwọn àyà yìí wípé Ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú pípé àti jíjẹ́ iṣẹ́ ọmọ iṣẹ́ ẹ̀sìn ẹ̀sìn Islam tó ló wá fi rẹ̀ yìí ànábì òfin wá nǹkan kan lọ́wọ́ àwọn èèyàn nínú ẹrù ilé ayé ànábì òfin wá nǹkan kan lọ́wọ́ ẹ̀rù kankan nínú ẹrù ilé ayé bí ìbá ṣe ń pé ó jẹ́ iṣẹ́ olúwa rẹ̀ lẹ́ni tí ó retí ẹ̀sẹ̀ rẹ̀ látọ̀dọ̀ ọmọ abẹ́ ọmọ sùkánù ọ̀tá ẹ̀lá ìmọ̀nà al kí olùwàjú wúlò fún gbogbo wa abẹ́ ọgbọ́n sàlù ọ̀tàálà àwọn nǹkan tí wọ́n ṣe lọ́nà ìyàlówó lórí wa níbẹ̀ sí yìí olúwa ṣe nírọ̀rùn fún alágbèémọ̀ sí olúwa ìmọ̀nàmọ̀ wa sì ṣe nírọ̀rùn fún alágbèémọ̀ tẹ̀lé dání wa wọ ọgbọ́n sàlù ọ̀tàálà gbé ká mọ àìdá aláìdá ṣe nírọ̀rùn fún alágbèémọ̀ sí àbẹ̀ wọn sáré wọn dáná kó forí jù wá kó forí jù wá kó forí jù wá láyé ká tó kú kó forí jù wá lẹ́yìn ikú wa ó sànù wá jọ gbọdọ̀ àlùkìyàmà àwọn òbí wa tó wà láyé tó lù wá bá wa kẹ́ wọn lórí dáadáa ìgbà tí gbogbo ìgbà tó máa wà kí ọmọ ọdún kó wà lórí dáadáa àwọn tó jẹ́ Allah subhanahu wa ta'ala tó bá wa forí jù wọn gbogbo ìgbà tá a bá islam gbogbo ìgbà tí ó gbogbo ìgbà tí yóò bá pa wá tí Allah pa wá lórí al-iman àbí Allah subhanahu wa ta'ala kí ó foríjì wà kó foríjì wà lẹ́yìn kú wa subhanaka Allahumma wa bihamdik shadu